jọngọlọ ọkùnrin ogun ń fọ̀gùn tí dúró tìkara tìkara tìkara àbójú mi ń tàn mí jẹ ni ẹ fura sí nǹkan kan o n ò rò pé ọkùnrin kankan kù nínú ìlú yìí mọ́. òde òní bí sáré fún oòrùn. àṣẹ bẹ́ẹ̀ ni. kò sí iye àgbàdo tí bẹ́ẹ̀ ní ògùn tẹ́mi àjọngọ́lọ̀ rí. ẹ mọ̀mọ́. mo mọ̀. wọ́n sá wọnú o kí wọ́n kóra wọn sínú ògùn kò sí ìtẹ́mi ò èmi mọ̀ èmi èmi mọ̀. àjọngọlọ bó bá yọ ẹ̀rọ abalẹ̀ ah. àjọngọlọ. ọjọ́ yẹn ni kì í ṣe èyí mm-hmm. àjọngọlọ. ìkùnùgbà ń bẹ̀yìn jàkánjàkán ìjọ gẹ̀dá bẹ́nu ṣọ́ọ̀tì ọ̀hún ẹ̀múmúná tó ní àríhùn là á kúrì ẹ̀yìn tó ní amáríhùn ẹ̀ ò rí i. gẹ̀ǹgẹ́ tutù lẹ́yìn ó gbóná nu àjọ ńgọ́rọ̀. bó bá ń bínú o pípa lójú náà kíkún tójò àtàrí ẹ̀gàgà mẹ́ta ń dọ̀gbẹ́. ẹ jọ ṣé èmi nìkan ni mo gbọ́ pé àjọngọ́lọ̀ ń ni àbẹ́yìn náà gbọ́. kò ṣe ẹ̀yìn nìkan lè gbóhùn àjọngọ́lọ̀ o àjọngọ́lọ̀ ó ti wọ̀lú báyìí báyìí ètí yín nìkan kan ló gbọ́ ó ti wọ̀lú ni o. ha Ajangolo ti wọ̀lú eléjúwà nìkan ló mọ ẹni tí ó ṣàgbákò rẹ̀ lónìí gbogbo ọkùnrin pàápàá jù lọ baálẹ̀ gbogbo wọn ti farasin wọn ti sá lọ. baálẹ̀ àti gbogbo òjòyè ìlú àti gbogbo ọkùnrin pátápátá ló ti sá lọ sẹ́yìn odi lọ́hùn. ha ìjọ wò láwọ ṣe léyìí dá nílùú wa yìí. ẹ wo bí Ajangolo bá padà wá bí ọ̀rọ̀ ọkùnrin gbé èmi ò ní wá dúró síbi kó wá gbé mi o mo rí yín ná èmi kò ní ah! wọ yẹ̀wò mi ọ̀rẹ́ mi. bó bá yọ o ẹ̀rọ abalẹ̀. àjọngọlọ. bó bá yọ ẹ̀rọ abalẹ̀. àjọngọlọ. bó bá yọ jù àjọngọ́lọ̀. ìkùnùgbà mẹ́yìn dàkọ́jà kan ìdí ọ̀gẹ̀dẹ̀ abẹ́nú ṣọ́ọ̀tì ọ̀hún. ẹ̀múmúná tó ní àríwúlà àkúrí èyí tó ní amáríwú ẹ̀ òrí. gẹ̀ǹgẹ́ tutù lẹ́yìn ó gbóná nu àjọngọ́lọ̀. bó bá ń bínú o gbígbọ́n lójú náà kíkún tòjò àtàrí ẹ̀ gàgà mẹ́ta ń lọ pẹ́ bó bá bó bá bó bá yọ àjọngọlọ. bàbá rí ẹ̀hún ẹ̀ka fún wọn o. àjọngọlọ. àjọngọlọ. bí ogun bí ogun bí ogun bí ogun bíjà bíjà bíjà bí ogun bí ogun bí ogun bí ogun ni o bíjà bíjà ngora ni bá jà owó gí kọ̀rọ̀kọ̀rọ̀ àgbà lọ́dún tí bá níjà tí ń gbòde àjọngọ́lọ̀ ojúmọ́ kan oògùn kan ni ojúmọ́ kan àdó kan ojúmọ́ kan ewé ewé kan mo pè ìgbà ewé ló jẹ́ mi bó bá yọ lókè rẹ pọ́nlé àjọngọ́lọ̀ bó bá yọ òjijì mi á dẹ́ bọ́lẹ̀ àjọngọ́lọ̀ àjọngọlọ. bó bá yọ o bóyọ bóyọ o àjọngọlọ. àjọngọlọ o yàgò yàgò ọkùnrin ogun ojò bọ́lẹ̀ tá ṣàràṣàrà àjọngọlọ o. ẹ̀ ń pè. Jagunlabi kára àjẹpé ayé ta lẹ sọ pé ó dà yín láwọn. eléri ibú yìí ni olúwa mi. ta ni. eléri ibú yìí ni. wèrè yìí ni wèrè. ń gbọ́ kí ló jẹ yó. olúwa mi torí àtijọ́ àti mo ní ìyàwó àtọmọ ń bẹ ń lé tí wọ́n jẹ mọ̀wá ìsànú mi olúwa mi ìsànú mi olúwa. ìgbà tó o ti wá pàdé ohun tí ó jẹ ọ kí ló dé tó o gbà kámú. mo jẹun kú báyìí ìsànú mi ò lẹ́nìkan ṣàánú mi nítorí. o ò fẹ́ kú. ó ní ká má jẹ́ kó wọ́n kú o ò lè kú. Ah, ó mọ̀ ṣẹ̀mí. àmọ́ kì í ṣe nípò tó wà í mọ́. ní dàdàǹbìrì bá lugi afẹ́kù ni lọ bá àwọn ẹgbẹ́ rẹ̀ kẹjọ mọ́ fún un. Olúwa ni ẹni tí n bá tún gbọ́nú yín tó bá tún dún pàgẹ́. kí ló ṣẹlẹ̀. orí yín burú orí yín dàrú ye. ẹ jẹ́ tún gbáriwo lẹ́nu ẹnì kankan nù yín. gbẹ́jọ́ ò gbọ́dọ̀ pín àjọgbọ́dọ̀ lẹ́yìn ìyájọ ológun olùwà nàìjíríà àjọgbọ́dọ̀. ẹ̀kọ́ ọkọ̀ gbogbo wọn lẹ̀ ń ké sí ẹ sọ pé ọ̀run o. ọ̀run o. ọ̀run ah níyàn ń ṣe látàárọ̀ bẹ́yẹn àti ah, dáadé kí ló dé látàárọ̀ ah, ọkàn ń yàgbẹ́ òun yọ̀ ń su òun su òun su látàárọ̀. mo ah, ló jẹ ní nfẹsẹ sáré fọwọ́ tẹ̀lé mbẹ yìí. mi omi bí omi báwo ṣàjọngọlọ tí ń gbé yàn èmi ò fẹ́ wàhálà ṣàjọngọlọ tí ń gbọ́ ọmọdé tí ń gbàgbàlagbà láàrin ìlú. káàbọ̀ arábìnrin ẹ káàbọ̀ o ẹ kú oko. kọ́ gbógun lérí mo ní òfin fèmí àti òṣàlẹ̀ ṣèbẹ́ mi ni èmi àti dáadé. ìwọ bówù kó máa gbọ́gbọ̀n bówù kó máa kó gba kò ní rí nǹkan tí ó fi mí ṣe. kí n fi ọ lẹ. bẹ́ẹ̀ ni. bó ṣàjọ ń kọlọ ṣe burú tó ti ń gbé yàn. èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ah ó dáa gbógun lérí. kò sí tèmi ń bẹ o. bẹ́ẹ̀ ni mo wí. àwọn ani àná náà sọ gbogbo ohun tó sọ yìí wọ́n sọ o ó gbé wọn o. mo ní sọ tí ó fi mí ṣe. tó bá ti wọ̀ ọ́ máa rìn gbèrègbèrè kọ́ ọmọ pẹ́ lóko tó bá ti gbé ọ kò sí tó kàn mí ọlọ́lẹ̀ inú. fi lẹ̀ tí fi ṣe. ẹ̀dá kò sí wàhálà ọ̀ka rẹ̀ gbèrègbèrè kiri màá ti ń wá káàkiri ti ń yàgbẹ́ ìgbó. ọmọ làṣọ báwo ni ṣe wà pa èmi rán tó jẹ́ tiẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ tèmi èmi ràn sí wọ kí ni nǹkan tí mo dẹ̀ sọ mo mọ̀ pé a ti ṣàlàyé fún ẹ. he ah, said a lot. he said a lot <laughs> a lè dà fún mm. ẹ inú mi lè dùn àwọn ìwà yìí máa ń sọ pé olówó ń ṣọ̀rí olówó kó ló sì máa ṣọ̀rí ara wọn mm. irú ẹ̀yin ọmọ tẹ́jọ́ ọmọ olówó náà tẹ́yìn náà bá ń ṣọ̀rí ara yín ìwúrí ló máa jẹ́ o ti kẹ́ nǹkan tí mo sọ àmọ́ mo kàn wọ́n kí wọ́n fúnra rẹ̀ náà ó tutù ó dẹ̀ rẹwà ìdí nìyẹn tí mo fi ní kọ́rẹ́ mi bá ẹ sọ̀rọ̀ pé káwọn ọmọ wa náà máa ṣe kíni kan máa ṣọ̀rẹ́ ara wọn èmi wá ń béèrè lọ́wọ́ ẹ mo fásitì ìbéèrè lọ́wọ́ ẹ pé nǹkan tó bá ẹ sọ yẹn báwo ni wọ́n ṣe rí sí. <sighs> èyí ò rí nǹkan tó bá jùlọ yìí ah, àti pé ẹ̀yin lẹ bí wa oh. so ẹ̀yin lẹ mọ̀ nǹkan tó wù yìí ẹ fẹ́ kájẹ́ láyé ah. ẹ̀yin lẹ ní sẹ́ẹ̀sì. I don't have any problem on my own side. Eh? Because mi ò lè kọ́ sí dáàdì lẹ́nu, mi ò dẹ̀ lè kọ́ sẹ́yìn náà lẹ́nu. Ah. Ọmọ dáadáa ni ọmọ dẹ̀ lè kúrọ̀ sí ìwọ náà lẹ́nu mm-hmm. ṣé ti yẹ ọmọ tó ṣẹlẹ̀ mm. ọmọ ọ̀gùn sí around by. Bọ̀ tó bá máa di Wednesday, màá fẹ́ kó wá bí tó bá dẹ̀ máa wá yẹn ọmọ owó pẹpẹ fún táwọn obìnrin máa ń ṣe yẹn mm. wọn náà ṣe pẹpẹ fún kó jẹ́ kí ìmọ̀ra yẹn kó tó ṣe kí ni kó tún gbé fún kẹ dáadáa. ìfẹ́ sọ̀rọ̀ dé ó ti yé mi. ó ti yẹ. ẹ trust. kí n trust ẹ. Mm kí n fọkàn balẹ̀ ọlọ́run á ṣe lọ́rẹ̀ ara yín ọlọ́run á jẹ́ kó pẹ́ lọ́dẹ̀ mi bàbá ẹ náà ṣèyàn bẹ́ẹ̀ sí mi o ṣé ti yẹ wọ́n ti kó ṣáṣe kí ni kò fún ẹ lọ́kàn balẹ̀ ó ti bọ́ àdá fún ẹ ṣe máa jà obi o yẹ kó ọmọ tó ṣe oúnjẹ yẹn dìde ṣe tán já wọlé ká wá lọ ká lọ jẹun ìwọ̀n pé ìyàwó ọmọ èèyàn gbọ́dọ̀ máa gbé lárugẹ. ọ̀gá mo ti ń allez Elle y va Elle est down to left Elle n'a pas Oh gars Oh gars Yeah pa Oh tu jasses encore, tu jasses encore jọ má bínú sọ ọkọ tó já sọpẹ tó já sáyọ fún mi. Ah! no kí ló ṣẹlẹ̀. ọ̀gá. no sọ fún mi kí ló ṣẹlẹ̀ tí dáàdì kan fi fún pè mí kiri bẹ́ẹ̀. ẹ ní sọ̀rọ̀ ọ̀gá ire dídé ẹ wo ọ̀gá tí mo bá sọ tí mo bá sọ ire tó wà ní ọ̀rọ̀ ìfún yìí ah inú yẹ ẹ ṣe ẹ dúná. jọ má bínú kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan náà. ọ̀gá ẹ má ti jẹ́ kí n sọ fún yín bọ̀ tẹ́ ẹ bá dénú ilé tẹ́ ẹ bá dénú ilé nǹkan tó máa ṣẹlẹ̀ tí ó bá dùn mọ́ inú ẹ pa mí ẹ pa mí ọ̀gá. kí n pa ẹ. ọlọ́run ẹ pa mí. tí mo rò ló ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ hmm. ìbò. òwúkọ́ òwúkọ́ ah, ọ̀gá ó pọ̀ ikọ̀ mi. ọmọ aṣọ mọ́tò ẹ̀ lójú mi àti ìrẹ́ báyìí kí wọ́n náà fi gbogbo ṣe yàyà pẹ́pẹ́ fúru èmi ọmọbìnrin sí mi gbogbo ṣe gbogbo ẹ̀ kó mà kó fẹ́ yín sí i. Ah, ọkọ mi kí káàbọ̀ dé. pẹ̀lẹ́. Ah. Ah. ìwọ kọ́ ni mọ̀mùsí ẹ̀ ń kí ni ó wọlé ò kí anybody wọ́n tún kí ẹ̀ ò tún dáhùn. mọ́mí ẹ̀ kò lè. Ah. dad ẹ ìwà mẹ́kọ̀ọ́. kí ni reason fi pè mí náà. tí mo fi pè é kọ́ máa sọ dára yẹ mm. ṣàlàyé fún mi. tí àkọ́kọ́ ní sùúrù àlejò wà ń jókòó òkì mi òwò àǹtọ̀lẹ́jì bàbẹ́ èwo ni ìdánilò tó jókòó ṣóòrí Come back What's wrong with you? À ń báyé sọ̀rọ̀ mi ò dẹ̀ wọlé lọ. Kí ló ṣe é? Gbẹ̀ndé, kí ló ń wọ́n mi ẹ̀gọ́ náà? O wọlé, ní ṣókè, o bá fáínálì òkè mi, wà lẹ́jù bàbá ẹ̀. Ṣé òun àlejò tó jókòó yìí? Ọmọ kọ́nà, ṣọ̀pọ̀ ọ̀nà ìkíra lè máa pariwo báyìí. Àjọ tí mo ti mọ̀ ohun lọ sókè tó yìí, lọ jẹ́ kí n sọ fún ẹ kárí pé bóyá dáadẹ̀ ti fún bọ́ dáadẹ̀ mi lówó ní ìlú lẹ́ni ìmọ̀ reason níbi tí ayé lajú dé yìí tí wàá kọ́ ọ̀rọ̀ wípé kọ́ lọ fẹ́ fẹ́ ọkọ kan ṣípẹ́lá ọkùnrin kí n tó sẹ́ ara nì tó bá kọ́kùnrin òtẹ̀ kí n tó tiẹ̀ kí ẹ̀ láti súnmọ́ àrùn tó bá gbẹ̀lá kọ̀ọ̀gùn ó lè bẹ̀ ṣe tó ti yẹ láyé yẹ má wàá sọ̀rọ̀ tẹ̀mí mọ́ dẹ̀ mọ́ mọ́ ẹ má while you are come back here. Dẹ́yìnde. Ah, ìyá Dẹ́yìnde. Ṣé o rí Dẹ́yìnde? Àbọ̀ rí. Wà á bá sọ̀rọ̀. Ó yá bá sọ̀rọ̀. Bá sọ̀rọ̀ kó gbá mi sọ̀rọ̀ kó ti gbà. Mo fi ọ̀kan tí mo sọ fún ẹ. Wọ́n fi kó yá bá sọ̀rọ̀. Tàlẹ́ bó ṣe ń lọ yẹn tí o bá gbọ́ máa ń gàn ẹ o. Máa yìí mọ́wú lẹ́sẹ̀. Omi tí o máa ń yàn tí mo jẹ́ o. Mo ti ọ̀kan tí mo sọ fún ẹ. Tẹ̀lé kó ló bá sọ̀rọ̀. O ti gbọ́. Ah! Kí ni mo gbé lẹ́yìn náà? Ìwọ́fọ̀ àwà àwà àwà àwà ṣe sùúrù àìwọ náà dẹ̀ ti fẹ́ máa bínú kí ló ṣe é fìrì ẹ lọ́kàn balẹ̀ ó yẹ kó bínú lóòótọ́ bọ̀ má bínú délẹ̀ tẹ́lẹ̀ mi ṣe o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ tí n bá ti bá a sọ tí o bá ti gbọ́ máa yìnbọn fún lẹ́sẹ̀ mi tó bá kú kú dànù nìyẹn. Ah. ẹ̀wọ̀ ìyẹn ti ẹ̀kọ́ dájú ẹ̀wọ̀ ojú yìí ni mò ń tì ọ́ oh. kó ṣe pé mi ò lórí ọkọ àbọ́kùnrin wa ni ẹ wo nǹkan tí dẹ̀ǹdé fojú mi mi ò kàn fẹ́ kọ̀ sí dádì mi lẹ́nu ló fa òwe lè ọkọ sígbà tí mo ní kọ̀ sẹ́yìn méjèèjì. a ah, má ṣe bẹ́ẹ̀ ọmọ ò ní kọ̀rọ̀ sí ẹ o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ ọmọ ò ní kọ̀ go and sit down. dádì yẹ kí n máa lọ. go and sit down tó ah! ti yẹ dúdú lọ́sàn-án máa so èmi ni mo bí nǹkan mi mi ìdẹ̀ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ tì mo ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ ìwọ fi rẹ lọ́kàn balẹ̀ ìyá o mo ń dúró dẹ̀ yìí Kẹ́hìndé Kẹ́hìndé irú ìwà wo you know. wò yìí náà kí what has come over you You ìwà wo ló wù náà nísinsìnyí yẹn bàbá ẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ ó lè storm out kí ló dé ah ọjọ́ ìlọ́bẹ̀rẹ̀ gbogbo pálapàla yìí ah ah kí ni gbogbo rubbish tó ń ṣe ìgànnà what exactly is your problem no no mo no mọ́mì ẹni tó yàrá sọ fún pé ṣé kò tí dáàdì náà ṣe ṣé kò tó wà òkè ni no bí mo ṣe tó yìí bí mo ṣe tó yìí kí dáàdì sọ fún pé kò tó kàn ni pé káwọn lọ mú obìnrin wá fún mi pé òun ni màá fẹ́ who does that no mọ́mì ẹ ẹ ṣàlàyé fún mi na lẹ́ni tí mi ò rí rí ẹni tí mi ò ní feelings fún ẹni tí mi ò like rárá ó kàn mú lẹ́lẹ̀ mi kì í fẹ́ ibo ló ti ṣerú ẹ̀. Ah, ah dende hmm? ṣebí tó bá láìkéré abẹ́ mú mi wá. Ah, mo dáhùn mú mi ẹ máa bá mi mú mi wá síbẹ̀ náà ni mo jọ́ ọmọ kékeré sí ni ó kètè bí ìtẹ̀tù mú ẹ̀ tí wọ́n sọ pé mi ìfẹ́ ń kọ́. àtúkù mi wá aṣọ́bìnrin wa tán ni tó wọ́n bá wà. mú mi èsì sọ pé ẹni mú mi wá pé kémi gọ́gọ́ lọ mú mi wá fúnra mi èsì ni kémi lọ mú mi wá fúnra mọ́ mi kò dáa tó dáa ṣe fún mi yóò dáa náà. dèndé anú ẹ máa ń ṣe mí ṣé ah, ah. ìwọ ọmọ iṣẹ́ àfẹ́ ṣẹ́ra ilé ṣe o fẹ́ sọ mí dàgún ẹlẹ́ má sọ èmi dàgún alẹ́ o mo lọ fẹ́ kí n ti bẹ̀rẹ̀. no mom kí lẹ́yìn tí ọ̀la ti sọ kí ló bá gùn alẹ́ wa. kí lẹ́yìn tí ò bá gùn alẹ́ wa ó mọ àwọn ọkùnrin ni àbẹ́yìn ọkùnrin kọ́ ìwọ mọ̀ bóyá bàbá ìtìná mọ̀ síbi kan ni kó wá fọ ẹ lẹ́sẹ̀ kó pa ẹ́ fún mi ibo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀ àsìkò ló fẹ́ kí ló máa lóyún. ẹni sùn dáàdì lè pa mí lẹ́sùn ẹ̀. ṣàṣàánú èmi o ṣàánú mi o ah, ah, bẹ́ẹ̀ ni mo bí ẹ bó bá fẹ́ nǹkan tí bàbá ẹ ṣe fún ṣe bí wàá pè mí sẹ́yìn àjọsọ má dé mọ bí ṣe bàbá ẹ wá mi má mọ bí ṣe bàbá ẹ bá bàbá ẹ sọ ṣé kó dáadáa dáa tó wọ́n ṣe wá fi pé ó máa sọ́ọ̀fù gbogbo wàhálà tó dá sílẹ̀ tó wà lẹ́yìn sí ni ó mọ bí bàbá ọmọ yẹn ṣe jẹ́ sí wa ni ṣé o mọ bó ṣe jẹ́ sí wa. báwo ló yẹ jẹ mọ́ mi. ẹni tó yẹ pé very good friend of your dad gbogbo influence tó ní ní business dáàdi ẹni o ní ìrìn àjò ayé dáàdi ẹni kódà ní ọgbà tí mi àti dáàdi ẹ máa ṣe wedding wa ọmọ ipa tí màá yìí kó ni. so ẹ wá fẹ́ fi mi san ẹ̀san eré. ó ń ṣẹ̀sán eré tó dáa mọ̀ pé o ò ní jẹ̀bi àwọn agun ò ní jẹ̀bi ń bẹ̀. olówó ń bólówó tọ̀ ni. mọ mi kò rí bẹ́ẹ̀ mọ mo kò rí bẹ́ẹ̀ mọ bí mo ṣàbẹ̀ mo ti ń jẹ̀bi gan rẹ̀ di nítorí pé mo ti ń jẹ̀bi tó pé mo ti ń ṣe nǹkan tó yẹ kí n ṣe òun ti pé pa. no ó lè pa mí lọ sọ pé ó lè máa ṣúùtì mi lẹ́sẹ̀. ìgbọ́n ni kò ṣọ́rẹ́ ẹ̀hún. ǹjọ́ ẹ̀kọ́ pa mi tó tẹ̀ tí sómi náà. níbo ẹ̀kọ́ pa mi sẹ́ẹ̀. nígbà tí mo ẹ̀kọ́ pa mi ẹ̀kọ́ pa mi ẹ̀kọ́ fẹ́ kú bẹ́ẹ̀. ọkọ mi ìyáálé mi abẹ́rẹ́ orí ìrònú náà lọ sí ìwà ọkọ ìlú èmi ló dé ìyàwó mi ló wá pè mí tó ní pé ń ronú ah, ọkọ ìlú ẹ ṣàánú wa o ẹ̀yin náà mọ̀ pé bọ́dẹ̀ ò bá dùn bí àkìtàn nílùú ń rí ẹ má fi ìrònú ṣe ráyé léṣe ṣàánú wa. ẹ mọ̀ pé mójú bá ń pa kan rẹ gbogbo wa lè jíjọ ń pa ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ ìrà tó bá yọ lójú ọ̀sán ó ti dohun àpérò fọmọ iríwo ayé agbọ́dọ̀ máa bàjẹ́ kí baálé ọmọ wa dunnú káàkiri kọ̀sẹ̀ tí ó dúpọ̀ sangan nù yín àmọ́ ká ẹ má bàa dúpọ̀ sangan ló dorí àgbà mi kodò ọ̀dà ẹ̀jẹ̀ ń bí yín lẹ́nu lọ́lọ́ yìí ọkùnrin mélòó ló kù tẹ́ rí láàrin ìlú mọ́ àwọn ọkùnrin tẹ́yìn gan bí ẹ mọ̀ pa mọ̀mọ́ ìdọ̀gbọ́n kún wọn kó ń dun ni àǹfààní táwa ní wọn ta ní pé a níbi a lè kún wọn lọ èèyàn mélòó ló wọn àǹfààní bẹ́ẹ̀ ah kí ẹ bá wá ní mọ́ doríkodò mọ́ ronú sòtò ronú àbí òtò ronú àbí kí n lórí ìlú sí. ọkọ ìlú ìrònú kọ́ lọ̀rọ̀ yìí ẹ má bínú èmi máa mú bí àbá pé bóyá kẹ rán ní ránṣẹ́ sí awo yín ìfakiri bóyá yóò tọ̀ mọ́lẹ̀ sí nǹkan tó wà nílẹ̀ nítorí èmi ò fẹ́ kí ẹ ṣàìsàn o ẹ ṣàánú wa o. ọ̀dà ẹ ẹ ti ń pé ọmọdé gbá àgbàgbọ́n gbàdálẹ̀ fẹ̀ ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbà náà ọwọ́ kéwì àjẹpẹ ayáre ní ilẹ̀dẹ̀ ọkọ nǹkan ò sì ní ṣe nǹkan ò ní ṣèmi náà ẹ fọkàn balẹ̀ ẹ mọ lọ rẹ́rìn ọdọ sí rẹ́rìn sí. ṣàánú mi ò ṣàlàyé bí mo ṣe kéré. kò sí jésù ẹbí nílò gbogbo yín gbọ́dọ̀ sí jésù yín ní ìlú ogun ẹ̀yin náà sì gbádùn mi pẹ́ títí ṣe ẹ ti gbọ́ ẹ fọkànbalẹ̀ mo fi dá lójú ẹ fọkànbalẹ̀ ah! ebi ẹ̀ ń ṣe kankan lọ́tẹ́lẹ̀ ni kàmọ̀rù jọ ẹ̀ jẹ́ abẹ́rẹ́ jọ. pẹ̀lẹ́ kó jókòó ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ṣùgbọ́n ipò orí kan ló mú ní bú ìgbà orí. bẹ́ẹ̀ ni ma. irú ọ̀rẹ́ wo ni wà á ti dẹ̀ ìgbà ara ṣe gan-an ṣé máa ń bára yín sòótọ́ ọ̀rọ̀ rárá ṣá ṣé kí n sọ wípé ìwọ ló ń influence ọmọ mi ni nígbà tí ọmọ wà tóbi ò lè bá sọ̀rọ̀ agídí ni kí bàbá dẹ̀ǹdé bàbá dẹ̀ǹdé sọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ báyé ẹ̀ ṣe máa dà tí ìrìn àjò ò ní dàrú tó ò ní gbégun iléegun tó ò ní ru ẹrù ẹlẹ́rù kọ́mọ tèmi bí tí mo tọ́ tí mo kọ́ kó máa work out on his father ṣé yẹn náà bàbá ń bá sọ̀rọ̀ ha dèndéndé ó fi bàbá ilé lórí ìdúró dé walk away ṣé ìwà nìyẹn ṣá lọ́mọ tọ́tọ́ tó yẹ ká kó bẹ̀kọ́ ṣé ká ní ẹ̀ẹ́kẹjọ́ ń bára yín sọ̀rọ̀ ni. Ọlábí. Ah. Eh, ah. First of all, I want to appreciate pé ẹ pè mí sórí important discussion báyìí baby, bí bí mo ṣe jọmọ̀ sí It means a lot to me. Bẹ́ẹ̀ ká mi pọ́n ni tí wọ́n ń sàn nǹkan fún. Mo ṣe kàn mí. Wọ́n mi kejì ní wípé ṣẹ́rí dẹ̀yìnlé bó ṣe jẹ́ ọ̀rẹ́ mi ló jọmọ̀ tí yín. Wọ́n hmm. Kẹ́hìndé stubborn eh. àdè máa ń tì àti bá sọ bọ̀ títẹ́ wá sọ epo ṣe yìí mo máa bá sọ ó máa change àyípadà dáadáa máa wà. àmín o. ẹ̀dẹ̀ máa rẹ̀ there will be positive changes. then they better adjust o. ó máa jọ òbí ẹni lọ́rùn ẹni náà ah, ah. Mm-hmm. àwọn mùsùlùmí kan gbàgbọ́ wípé òbí ẹni bí ọlọ́run èèyàn ni ẹ̀mọ́ mi mo ẹ̀sọ́ náà ẹ̀mí bínú mi bàbá mi bẹ dáàdì mi dáàdì jù kó má bínú I will talk to you and there will be positive changes ó máa change ní agbára yọ ẹ máa rí ìyá ẹ máa rí mọ́ mi mo promise yín ó máa change ẹ máa rí ìyàtọ̀. I hope so. èrè o padà gbọ́dọ̀ wà ọ́. ọmọ bínú mi. that's fine that's fine ẹ bára yín sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kó dáa o. Dẹ̀yìndé, jẹ́ ká kọ́kọ́ pa ọgbọ̀n kan tá a sọ tì nù. Mo sì fẹ́ ju ẹ̀sùn mi. Wọ́n dẹ̀ bínú gan she's not happy at all. Ó ní for the past two years or thereabout ń sìn ni wọ́n ti ń bi ẹ́ pé kò múyàwó wá kò múyàwó wá kò múyàwó wá. Wọ́n ní irọ́ ni ò gbọ́, bẹ́ẹ̀ ni ò gbà to the extent that pé wọ́n ní popsi ń bínú gan tọ́nú dìjà ní àárín ìwà àti wọn that he was not happy at all and he was exchanging weight with you tọ́nà ń para Why ètò yìí she be? yẹn àwọn be kọ́mítì ẹ̀ ní pé bóyá o ti mú tiwa wá bá wọn ti introduce tiwa sí wọn déndé déndé wà kíyèfù careful. wà careful. o sórí tí àwọn òbí wa tó bá ń bá wa sọ̀rọ̀ tá a bá ń ṣe nǹkan tó ń èèyàn máa progress ni o tí òbí èèyàn bá ṣépè fún yàn kó fi gbogbo apartment kó fi kówó sí ẹni òní láṣeyọrí o but the moment tí wọ́n bá ti ń yọ sí wa kíyàn máa taṣu iṣu yẹn mọ̀dàbí pé bóyá yóò ń tà nǹkan tó ju ṣu ni o why. ìmọ̀lẹ̀ òun it wrong. in what aspect. náà wọ́n ọ̀ sóòótọ́ bẹ fún ẹ mo mọ̀ pé mo mọ̀ pé òní fẹ́ sóòótọ́ bẹ fún ẹ tó mọ̀ pé àwọn wà wrong. imagine modern life táwọn báyìí kí láti máa sọ fún pé àwọn lẹ́ni táwọn fẹ́ yé kéèké no mo dẹ̀ mọ wíyàn tí dáàdì mi jẹ́ ohun tó yẹ kó bìrì lọ́mọ pé ṣé mo ti ní ẹni tí mo fẹ́ fẹ́ wọn obìnrin yẹn sọ fún mi pé òkè o ọmọ mi ò tó bá ti dọ̀la màá mú gẹ̀kún abẹ́ o ò dẹ̀ mo fẹ́ kó fẹ́ no bọ́lá ti ń ṣerú ẹ̀ tó sọ fún bọ́lá ti ń ṣerú ẹ̀. dèndé o mọ reason tí kò sí ṣeṣe bẹ́ẹ̀ do you want to know the reason. because ìwọ fún rẹ o mo yàwó wá bá wọn o introduce anybody sí wọn. mo mọ dáàdi mi o lè mọ ọtọ mi inú mo mọ. tó bá rí tiwọn lè láwọn láìkẹ ọ lè ní kò fine ọ̀lẹ ló ti ga jù ọ̀lẹ ló kúrú jù tó bá sọ ọ̀lẹ ló ti sanra jù títí pé nǹkan tọ́wọ́n fẹ́ kí n ṣe làwọn pa fẹ́ kí n ṣe bọ́n ohun tí mi fẹ́ ṣe yẹn kò ní tẹ́ wọn lọ́rùn náà ó mú ọ̀rẹ́ wọn fẹ́rẹ́ kí mi fẹ́ ṣe fẹ́ máa fọmọdé rẹ̀ ẹjọ́ pé ẹ̀rìn àtọ̀rọ̀ yín láìka ẹ̀rín kò kọ́ mí náà ọ̀rẹ́ lè àtọ̀rọ̀ yín jọ ṣe ṣé mọ́ọ̀sì ni kébì fẹ́ ọmọ ọ̀rẹ́ yín ni ṣé dandan kí fẹ́ ọmọ ọ̀rẹ́ wọn ni. dẹ́yìn dẹ́kun ṣé dandan but reason tí wọ́n ṣe gbé ìgbésẹ̀ tó gbé ni wípé ó oh, mú anybody wá àwọn onírò ìgbó òkè fún ẹ tí wọ́n bá rò pé No àwọn ọ̀nà to tó fẹ́ mú wá káwọn ọmọ ọmọkan wá fún ẹ kó fẹ́ ìwọ ló ti fi gbogbo kí ni ẹni o ti fi fà wọ́n tó yẹ kó fi fà náà you caused it all tó fi tèké kí wà á ti tiwa kẹ mú date kó mú wá bá wọn gbé ẹ dáàdi mọ́mì ẹni tí mo fẹ́ fẹ́ rè àmọ́ ẹ̀kọ́ máa fi gbogbo òjò wà responsible fine tó bá ti pé street ni wá adọ́run street máa ì so o tó sọ fún mi sí ni pé kí Mútiwá wá dé wá bá wọn. Mútiwá wá bá wọn. bẹ̀rẹ̀ mi máa sọ fún pé ti bá mu dínà dáàdì máa sọ pé àwọn ò fẹ́ ni. wọn náà wọn ò fẹ́ tó bá náà wọn ò fẹ́ ṣe mú wá nu táyé bá wá ń já gbókè bóyá tó bá débi ọmọ àfi bá kan pè mí mú mi dání mú mi dání introduce tiwa sí wọn pé this is my fiancé ah ah no problem tó ń sọ yẹn ò tẹ̀mí lọ́rùn rẹ̀ kó máa pe tiwa fúnra ni. à ní sùúrù ṣé o fẹ́ mú mi pẹ̀lú tiwa ládé lọ sọ́dọ̀ dádé lẹ́ẹ̀kan náà ni. kò sí nǹkan tó fi ń ṣe yìí jẹ́ ẹ pé òun pé ìwọ ti ready for introduction kó mú ẹ dé bẹ́ẹ̀. Ah. no so ìwọ ló fẹ́ fẹ́ àwọn fún mi. kò sí nǹkan tó fi ń ṣe yìí ah. ẹ̀yin méjèèjì tẹ́bà tí nǹkan tẹ́ fẹ́ ṣe. ó yàtọ̀ sí dádì. máa bá yín mú déètì. dèdè jọ dáde o Ha, wọn méjèèjì. mi fa ikọ̀. ọ̀bá mi. mo wá òkè. kí èsì túmọ̀ àti ẹ̀wà òkè díẹ̀ ilé yín fine gan. Hmm. but wọn àti dáàdẹ ẹjọ́ ayé gan ah. o rírun gbẹ̀yìn méjèèjì. lóòótọ́ ẹ máa sọ pé àjọra bọ̀ èmi ò rí reason tó máa fi sọ pé àjọra torí pé wàá méjì jọ papọ̀ tèmi bá sọ pé yàn ń lọ dáàdì máa sọ pé yàn ń bọ̀ tí bá sọ fún dáàdì pé white ni dáàdì máa jẹ́ pé èmi pé black ni èmi àti mọ́mi lè ka àjọra bọ̀ mi mọ́ wa. oh my god. Ah pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ìyàwó mi how are you. i'm fine ma. our parents ẹ ń kọ́. àlàáfíà lọ́wọ́ mi. èyí àpẹẹrẹ yóò sit down sit down sit down. <laughs> Oh, thank you. Oh my God, she's so pretty. Bẹ́ẹ̀ kò sí kò sí dáàdi máa ń sọ ti. Ah, ah, ẹ kí ló wá dé tó ṣe lálejò? Lo mo fẹ́ jẹ́ kí ẹ dé kẹjọ sọ ọ̀nà kí tó wá bèbè kí ló fẹ́ jẹ. Ọ̀ oh, ẹ kí ló máa jẹ kí ló máa mú báyìí? Anything you want, just tell me. Ló máa ṣe kí ni? Kí ni mo wọ́n tó sọ́ọ̀sì yẹn? Kí ni mo gbọ́ lẹ́nu ẹ̀yẹ? kí ló sọ ń sìn tó máa jẹ kí ni nínú ilé epo tó máa jẹ eh, ìyá dẹ̀dẹ̀ kí ló máa jẹ nínú ilé epo ló ti ń béèrè yẹn ó ṣe fún lóúnjẹ kó máa gbàbẹ̀ lọ́lé yìí ìwọ. ní kí ni. kí ẹ kí ẹ ẹ eh, ojú ẹ rèé ìwọ tó jẹ kọ́ ọmọ gbọ́rọ̀ sí mi lẹ́nu láti jọ́ ọjọ́ yìí tí mò ń bọ́mọ mi sọ̀rọ̀ tí mò ń yí sébè tó ń yí mi sípòrò ìwọ́re ẹ̀yin ọmọ ọ̀run kírun òṣì tó bá dìde mẹ́ máa fi mọ fọ́ ẹ lẹ́sẹ̀ kó kọ́ ẹ jáde kó lulẹ̀. bẹ́ẹ̀ lè fi bọ́ fọ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fi dáadé ẹ kò máa ń fẹ́nu yìnbọn ni no ẹ máa sọ pé máa yìnbọn máa yìnbọn ó lọ́dún mẹ́ta ti sọ pé máa yìnbọn mélòó lẹ́yìn dáadé ìwé lẹ́yìn níbi kọ̀ọ̀kan tó fẹ́ lọ. ebi fẹ́nu yìnbọn. bẹ́ẹ̀ ni sàyẹ fẹ́nu yìí ni. mo ti gbọ́ bí mo fẹ́nu yìnbọn o bí mi ò fẹ́nu yìnbọn wà á mọ̀ lẹ́yìn o yà jáde kó mi bá. ó ní mi ò tẹ́ yìnbọn rẹ̀. wàá rí ìwọ tí màá ṣe fún mo ní so nǹkan tó bá so èèyàn tẹ́lẹ̀ ti sọ plan pé tí bá ti níyàwó mi wá ẹ̀ máa embarrass mi nàbí no ọ̀gbìn àti ṣe pariwo tẹ̀lé lọ ọ̀yọ́ máa gbọ́ ni tí bá bọ́tà tí bá ti fọ́ igi mọ́ ọkọ yín lórí ẹ pè mí lọ́ọ́ máa lọ. ẹ tẹ́lẹ̀ o wíwá sí i tẹ́lẹ̀ o sá. àti àti. ṣé kò sórí ẹ ṣá. ọ̀hún lé ni. òpọ́n ta nílé níbo ló ti mọ̀ rí ìgbésí ayé bọ̀dà Dénjì ah. lọ́ọ̀ fún wọn. ó dàbí pé yìí kan ń ṣe ọpọlọ ẹ̀ wò pípé tí mo pè ẹ́ torí tiẹ̀ gangan ni mo ṣe pè ẹ́ láti èní lọ tí n bá tún rí tó bá tún wọnú kọ́ńpáàndì yìí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ tí n bá tún rí ń bì báyìí wàá rí nǹkan tí màá fojú ẹ rí níwọ ìwọ ọmọ lásán ìkejì ajá ọmọ ìran kíran ẹ ìwọ náà o fẹ́ rí ilé ọlá kò dẹ̀bi ti àyà sí àbí àwa wítọ́ olọ́mú gbogbo aṣọ kìkì bọ́tì ẹ kí ló wọ̀ yìí ẹ ṣọ́mọ lélẹ́yìí orílẹ̀-èdè mà ti burú kẹ́ ẹ mi ò mà jẹun tó ṣù mo fẹ́ gbọ́ mo ń gbẹ́rù wọ tó kàn gùn tó níyè. <laughs> kí ló ṣe. Ah, fífún mo ní bó ṣe ń kéèyàn mi ò pé ké. ṣé o wà òkè ṣá are you alright ṣé ègò mà ṣorí ẹ ah, wò mí o ń kọjá àyè ara ẹ mo ń sọ fún ẹ mo ń sọ fún ẹ. kódà mo mọ̀ pé kò lè sówó lọ́wọ́ ẹ náà àwa máa ṣe tiwa fọ́lọ́run náà ni olówó ń ṣe ọ̀rẹ́ olówó ẹ̀yin olùṣẹ́ máa ṣọ̀rí ara yín o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ gbà kó fi gbọ́kadà. kí má wọ́ọ̀rì ṣọdá ṣọlá gbogbo ẹkún tó sùn yẹn kò jẹ mí o. ẹ̀gbọ́n sọ fún mi pé kéré mi. èmi. bẹ́ẹ̀ ni mo fi wá àti pé mi ò fọ́ọ̀sì ẹ̀ǹdẹ́ pé kó fẹ́ mi o àwọn ló fẹ́ fẹ́ mi. Dẹ̀yìndé sọ pé èbí fẹ́ rí ìwọ ìwọ yọ ibo nípàdé ọlọ́jà àtàsíwín níbo nípàdé wèrè àtàsíwín èmi àti ẹ tí mo gbọ́dọ̀ fi rírú ẹ kí ló fẹ́ pa wá pọ̀. má jẹ́ kí n rí ẹmi mọ́ yá gbà kó fi wọ́pọ̀ hmm? kí n má wọ́rì ìwọ ló mọ̀ ìwọ ló mọ̀ wo bí bó ṣe ń lọ yẹ bó ṣe ń lọ yẹ tó bá tún padà wọ bí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀. ẹ ẹ sàn torí pé kò ní sí fún wọn bí tètè báyìí kì í bẹ ẹgbẹ́ ibẹ̀ òdòdó dẹ̀ já sí ẹ jẹ́ kí sáyẹ̀ fún yẹn kí n fún wọn. orí ẹ ò pé ah! orí ẹ ò ah! pé ni mari kọ́ńtọ̀ náà idiot jò kí ni problem ẹ ná ah, ó dà ìfò tí ríṣẹ́ mi àbí o ti ríṣẹ́ mi wà á ní kan tí màá fojú ẹ rí àwa wí tán mo náà wọlé Dèyídé ló ní kí n wá lóun láìpẹ́ irú wọ yìí ìwọ rádaràda bí ọbẹ̀ ọlọ́kà ẹ̀ nínú owó bí àwọn awítọ̀ kó sáṣọ bọ́tì àwọn òkìrìkà tó ń kó kiri idiot kẹ́kì tún rí ẹ kò sí wàhálà lẹ́yìn olówó kì í ṣọlọ́hún àṣírí ẹ̀ ló kù èèyàn mọ̀ pọ́ lọ́hùn ní ṣọlá màmá mi dẹ̀ ń gbìyànjú o wọ́n ṣiṣẹ́ dáadáa. kí bàbá mi dẹ̀ tó jáde láyé àwọn náà gbìyànjú gbogbo nǹkan tó lè ṣe láti lówó láti jẹ́ èèyàn wá sọ pé ìgbìyànjú bàbá mi àbí màmá mi ni ò tó ní bàbá Dèjì fi lówó jù wá lọ. Tiwalade. bàbá ò lè lówó bíi tìmọ̀ torí kádàrá ni òògùn bó ṣe kọ ni wọ́n ní kádàrá mi ẹ máa tàṣé mi kó tó kò jẹ́jẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé kò ṣe é yí padà àyè tó lówó wà àti àyè tálíkà ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n téèyàn bá múra tó ṣiṣẹ́ tó rí ṣe tó rí jẹ tó rí mu lọ́jọ́ kan ọlọ́run lè ká pàkádà rẹ kó náà rí bíi tiẹ̀ o ti ń fi àkànjú àkún o ti ń fi àkànjú àkún ṣé o rí ibi tó lọ yìí agbára tiẹ̀ ò ká bẹ́ẹ̀ ni tèmi ò ká nígbà tí ọ̀nlé ẹ̀kún wọn sọ pé kó má wọ̀bì kan ṣé dandan ni ṣé wọ́n fokùn dìfẹ́ ṣé wọ́n máa ń fi okùn dìfẹ́ ọdẹ lọ wá ṣiṣẹ́ ìwọ náà ọlọ́run fún ẹ láwọ̀ tó dáa bí kan ò ṣe ìkà ṣe nì bí dẹ̀yìnbé ò bọ̀ á bọ́ sí dẹ̀yìnbó á bọ́ sí kí làwọn ń bá ká. mi kọ́ mo ní pé kí dẹ̀yìnbé nífẹ̀ẹ́ mi. mi kọ́. kò sẹ́ni fapá kan nífẹ̀ẹ́ apá méjì nífẹ̀ẹ́ fi ń fò ó apá méjì nìfẹ́ fi ń fò tí ẹ fapá kan fò. mami mi ò ẹ̀sìn pé ẹ̀kẹ́ máa sọ gbogbo nǹkan tí ẹ sọ ẹ eh. mo ń sọ ọ̀kan tó bá mi níjẹ́ eh. tí òmùnú mi dùn. Eh, mo ń sọ tiẹ̀ fún ẹ ní torí tó bá délẹ̀ tó bá délẹ̀ adé ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà á òun ni mo ṣe ń sọ fún ẹ báyìí gbogbo nǹkan tí ń ṣe mí ah! ó bà mí nínú jẹ́. bà ẹnu jẹ́ èmi àṣà tèmi èmi àṣà tèmi ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fa tó bá délẹ̀ apá ẹ̀ ò ní ká ó jẹ́ bọ́ọ̀bì. lọ́wọ́ ẹni tó nílá ó ti gbà fẹ́ni tí ó ní ẹ má bójú fẹ́ ajá o gbogbo àdàrà tó ti Dende. Mami. Kí ló What are you doing? Mami kò sí kankan. Kò sí nkankan bíi ti báwo, òun páàkì ẹrù láti nù. Ó mà ti empty kẹ̀. Kí ló dé? Ṣé bí mo lè aṣọ mi? Inú mi lẹ́rù mi náà. Ṣé mi lè páàkì ẹrù àbí mi lè After all, ẹ̀yìn ti ṣèkọ́ tó wù yín náà ohun tó ń dùn mí nínú ayọ̀ mi ìfẹ́ mi tí mo nífẹ̀ẹ́ tó lọ́jọ́ nífẹ̀ẹ́ mi ẹ̀yìn àti ẹ̀dí sọ pé kò lè work ẹ obi lẹ́nu ìṣẹ̀yìn báyìí sọmọ lọ́mọ náà náà a máa ma wo tv sí a máa rí báyìí wẹ́ẹ̀lì kan wá depress ó bẹ́ sódò ó pokùnso náà ohun tí ẹ̀dí ṣe fún gẹ̀rù yẹn ó lè wọ depression náà. sómi tó tó yìí ni. mọ́mí ó le jù bẹ́ẹ̀ lọ ìtútí ọmọ yẹn bá lọ ronú pẹ̀lú kòkòtò ẹ̀dí sọ yẹn ó lọ gbógun jẹ ẹ̀jọ̀ ta ló máa dúró fún un ta ló lẹ́sẹ̀ lọ́rùn ọmọ alẹ́ mi tí mo mú wá ni mo jẹ́ kó dẹ́sẹ̀ tó mú mi kó tó le tó yẹn ẹ kí n kóònù lẹ́yìn. àná àná ah, ọkọ mi ní sùúrù tí ẹ lè mi àti bàbá ẹ ṣe tí ẹ là ń ṣe àfẹ́kẹ́ kò ṣe ẹsẹ̀ gbé ni bàbá ẹ love you so much kò fẹ́ jẹ́ kó gbégun eléegun ni kò fẹ́ kó jìyà ni you need to understand your father. mom kárí pé kí n jìyà ni màá fi enjoy life mi ẹ fi mi lẹ̀ kẹ́ni kejì mú mi ṣígbà tí dáàdì fẹ́ fẹ́ yín ṣọ́ fọ́ọ̀sì yín fún dáàdì ni no dáàdì ti ṣe kí n mọ̀ pé àwọn rí yín wọ́n pàdé ẹ̀dẹ̀ láìka ara yín kílódé tí dáàdì sọ pé dandandan kí n fẹ́ ọ̀rẹ́ wọn ṣé bọ́ lóhun ṣé bọ́ ọlọ́run tó dá yín ní olówó kọ́ ló dá tálíkà ni no ṣé tó pé wà tó lè wá dá yín lólówó sí òun ni kẹsàn-án pé tálíkà kì í ṣe èèyàn mọ́ mọ́ mi láì rò rí bẹ́ẹ̀ yẹn mọ́ ẹni tó wù mí nìyẹn ìgbà tẹ̀yẹ nífẹ̀ẹ́ sí ẹ má wọ̀rì ẹ jẹ́ kí n kó nínú ilé nígbà tí mò ń jẹun yín ni tí mo wà ládùúgbò yín tí mo wà ní facility tẹ̀tí rẹ̀ mi ni ẹ jẹ́ kí n lọ sọ́nà tó jì tí bàá sí pẹ̀lú ìmọ̀ màá make life mi so ẹ mọ́ mi má wọ̀rì. Ah, ah, Dèndé hmm? o fẹ́ lọ wàá lọ fìyà jẹra ẹ̀ wàá lọ máa hustle bí nonentity bí ọmọ tó ò níran tó ò léèyàn kí ló dé tó fẹ́ máa ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn fúnra ẹ̀ wọ́n fọ̀. mọ kárí kìlọ̀ ọ̀zù kí n dára mi kó nínú ilé bí ẹni tí ò níran ló máa fún mi ní joy ẹ jẹ́ kí n lọ ṣe ṣé bẹ́ẹ̀ ẹ fẹ́ kí n fọ́mọ yẹn náà no ẹ àti dáàdì ò láìka ọmọ yẹn mọ́ ọpẹ́ ṣe rí ẹ ti mọ̀ pé kò sówó lọ́wọ́ ẹ ẹ believe pé màmá kó gbogbo owó bíbà màá lọ máa kó fún àbí I'll walk myself. Ma, she Màá my dear boy, I won't be mi. Wait, wait. Eh, eh, Ẹ̀ǹdẹ̀, n tó ṣe fún mi yóò dáa. Tó dẹ̀ mọ̀ ẹ́ pé púpọ̀ yellow ni People who mi. Ibo ló Who máa kẹ́rù lọ? Tó fẹ́ kí n máa dààmú mi. Ọmọ màá ní dààmú ẹ̀, má dààmú mi náà. Kódà ọkọ mi, má bínú, màá torí Ọlọ́run Àyìndé má ṣe bá ọkọ mi olówó orí mi má ṣe bá tìmí ọ̀nà ó lè wá bínú tó lè tó tó yìí àá ah, àá ah, ah, ojú mi nà ó yà smile for me come on my darling smile for me. Hey, babe. àní <sighs> mo ti gbọ́. Yeah, my worry now, my You know I love you. Babe, I love you too. I let ti put you in the family. Okay. Yeah, I love you more. yeah, I love you more. Mm, I'll All right, bye. ṣé wàhálà dé hmm. ìfẹ́ àárín ọkùnrin àtobìnrin ó kúkú dà lójú ẹ báyìí mi fẹ́ràn ẹ wò ọlọ́run mi mo fẹ́ràn ẹ jù ọlọ́run ṣé o rí ìfẹ́ ọkùnrin àtobìnrin hmm. tó bá ti ń di pé a fẹ́ lọ́kọ a fẹ́ láya yìí ọgọ́rùn-ún ni ipa ẹ̀ ṣé àádọ́ta nú ẹ̀ òun la fẹ́ yìn ẹ̀yìn ọmọ ọmọ ìwọ àti dẹ̀ǹdé àádọ́ta ṣó wá rí àádọ́ta tó kù àwọn aráalé ọkọ ló ní ogójì mẹ́wàá péré ní tèmi kí ló fà á torí pé wọ́n ń lọ ilé wọn ibẹ̀ ló fẹ́ lọ gbé wọ́n wá níbi tó fẹ́ gbé wọ́n lọ́nà òsì bẹ́ẹ̀ wọ́n ní òsì yàrá fún ẹ lọ́hùn-ún kí ló ṣe fẹ́ ṣe tiwalade ó ò dẹ̀ wọ́kọ̀ tiẹ̀ síwájú ó dáa ẹ sọ̀rọ̀ ayín dọ̀rẹ́ lóòótọ́ ni nígbà tẹ́mi wà ní kékeré tẹ́mi wà léwe mo rí ẹni tó sọ pé òun fẹ́ fẹ́ mi ń gbà yín tí mo sọ pé ah kò lè ṣe bóyá torí pé ọ̀nà ọbẹ̀ ò dáa ẹ kìíní kan àwọn òbí sọ pé wọ́n lọ yẹ nǹkan wo kètè kìíní kan o nígbà yẹn ṣé o mọ̀ pé irú nǹkan táwa ń ṣe ń gbà yẹn nìyẹn síbẹ̀síbẹ̀ ọ̀rẹ́ ni wá dè yìí ó pè mí bá mi tí bá rí nílùú wa àjọṣeré ẹ ò ṣe sọ ìfẹ́ àti ìwọ́de dédé ọ̀rẹ́ ọ̀rẹ́ lásán. àwọn òbí ẹ bàbá sójà bàbá sójà wọn làwọn ò fẹ́ ń bẹ̀ ọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ mọ́ mi gbogbo ẹni mo gbọ́ but ẹ ṣàmú bẹ́mi àti dèndé bá ṣe lọ́ọ̀fù ara wa tó iye gbogbo ló wà important náà àwọn tó bá yá àwọn parent ẹ̀ wọ́n máa gbà àwọn ní mm. choice. wàá máa fi ara ẹ tàfàlà títí tó máa fi pógójì ọdún wọ́n máa ṣọ́ ìgbà tí wọ́n máa gbà ẹ́ ó ṣe sọ fún pé ó ṣe mọ́ kó má lọ tiẹ̀. màmí má sọ pé o. ẹ kó má lọ jẹ. ẹyin ẹyin ò ṣe sọ fún un ṣèbí tí tó bá pè dẹ̀yìndé ló ló wá síbí báyìí sí i mo mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe máa kẹ lójú lẹ́ẹ̀ máa kẹ nímú à ọkọ mi o kí ló fẹ́ jẹ o kí ló fẹ́ mu o ọkọ mi o ọmọ mi o ẹ ṣe pé ń pé kó jókòó kẹ bá máa ṣàlàyé fún pé à o ò lè fẹ́ ọmọ mi o má wàá lè wà mọ́. iṣẹ́ abiyamọ lèmi ń ṣe abiyamọ tó bá fẹ́ràn ọmọ ẹ̀ kí ọkùnrin ọgọ́rùn-ún wọlé mo máa sọ èmi ọmọ tèmi ni màmá bá sọ̀rọ̀ màmá sọ fún wọn ni pé màmá ṣe wọ́n bíi ẹ ẹ ọmọ mi ẹ o baálé mi lẹ́ o ṣé a fi mọ̀ pé ilé rẹ̀ ló ti jáde ní ilé halẹ̀ mọ̀ ní ilé kárá mọ̀ ṣùgbọ́n tó bá délẹ̀ ìwọ ló máa gbé ṣùgbọ́n. àwọn ọmọ mi fi mi àti ní àbíbí àgìndẹ̀ pé lórí fún tẹ́ẹ̀bà lè sọ fún tó bá wá kẹ́kọ̀ọ́ kó sọ fún. ṣé orífẹ́ tó ń ṣe ọwọ́ kan ló fi ń fò táwọn òbí tó bá ní wọn gbà kọ àwọn òbí ẹ ní wọn gbà. ó lè jókòó orí ẹ. bí a kì í lè pé lórí fún tẹ́ẹ̀bà lè sọ fún lójúkorojú kẹba sọ lórí fún. ẹbí wọn ní tí ilẹ̀ bá dàrú ilẹ̀ láàbí léèrè ah, torí ẹ̀ la ṣe ránṣẹ́ pé ọ́ ó sì wá wá ó gbé ifá ṣánlẹ̀ ó sọ ní tífá wí fún wa yóò gbẹ ẹbọ ni àbí yóò gbé tutù ó wí nǹkan kan fún wa ó ṣàlàyé. ẹ̀yin olóyè èròǹgbà yín láburú sẹ́mi fákéré kò ní í ṣe àwọn onílé oníjọ́ṣẹ́ kò ní í ṣe kí lẹ̀ ṣe àfún ẹ̀yin dáṣà ìdáàlú níṣèlú egun ní gbàwó lẹ́mìí kún atọ́kùn àmàgbà tòdí ọ̀yọ́ ẹlẹ́dẹ̀mí mi légbodò ní kékeré. Ele ń gbọ́dọ̀ wá pè mí fákéré ṣégun wá kú kò jíjẹ. <laughs> wo bí obi fákéré wo bí farabalẹ̀ o farabalẹ̀ sórí nǹkan tí ọ̀tún sì béèrè lọ́wọ́ ẹ̀ kò tí ì pọ̀ ju nǹkan tó yẹ kó béèrè lọ ẹ̀tọ́ tí ẹ sì ń kó sọ fún pé ah báyìí ni o báyìí ni ìgbà tí gbogbo wa jókòó tí a jókòó pé o dáfálẹ̀ o nǹkan báyìí ní fásọ o sọ kókó fún wa wá gbọ́ o wá sọ pé ká lọ mú èèyàn tiwa tó bá fẹ́ pa gbogbo nǹkan tó sọ ẹ má sọ ọrú ẹ̀ mọ́ má sọ ọkọ tó sọ yẹn mọ́. olóyè ni mọ̀ yí ò mọ̀ yí ẹ̀fọ́ kùn jọ yánrin ògùn mọ̀ kùn jọ tẹ̀tẹ̀ èmi mọ́mọ́ tí mo ní lójú ọpọ́n fá kò sì sẹ́ni tó mọjú fá yí ò ń ṣe ní fákéré. ẹ ò wá sọ kókó fún wa tó láti sọ lójú ọpọ́n fá. torí ẹ̀ náà la fi ń pè ọ́ ìfákéré. Hmm. bó o tiẹ̀ wo tàwọn olóyè ah, ah. ó yẹ kó owó tìlú kọ́ bọ́ wá wá àkànṣe sí i kí ló dé. ìyálóde hmm? kí n wo tàwọn aráàlú hmm kí n wá kú kò jìjì lọ́mọ kékeré ara mi kí n gbà kú àwọn ìlú kú ọ̀dà o kò sí wàhálà o ìyálòde ohun tí bá sọ wípé kẹ́ ẹ lọ má kọ bí ọmọ yín wá kó lọ rèé kojú ajọ́ ń gọ́lọ̀ kó lè gbógun gbàjà. kéré kéré kéré tọ́ba yẹ ẹni tọ́ba yẹ ẹni alóde ń bínú ó ń bínú ó ń bínú ọmọ tèmi ọmọ tèmi lójú kébẹ̀ lọ mú wa ẹ̀bẹ̀ yìí méjèèjì jókòó ẹsẹ̀ kí má fi tèmi kú o mo fẹ́ gbà kẹrin ọwọ́ rẹ kí n ṣe ọmọ lórí ni. wàá kákò ìwọ bó ṣe kúrú tó bó ṣe kéré tó ṣe máa kákò babaláwo ẹ wá nǹkan tèmi rè pé àlè ṣe ọ̀tún ìfarabalẹ̀ gbogbo ẹ wà lọ́wọ́ balẹ̀ ọwọ́ balẹ̀ ló wà. kódà o ṣe gbọ́ ọ. Hmm? olóyè òsì hmm? àmọ̀ràn tèmi yàtọ̀ sí tiwọn èmi wò pé ká pè baálẹ̀ tí ọba ti pè baálẹ̀ baálẹ̀ ọ̀nà ọba ńlẹ̀ yóò ní bí wọ́n ṣe jọ sọ láàrin ara wọn ní sẹ́ẹ̀mọ̀ tí wọ́n fi jọ yálòdì. ọjà kókó tó gba sọ̀rọ̀ ológbò tí mo fẹ́ràn sí rí. èmi ọ̀tún sẹ́ ń gbọ́. kí ni kí ni ìyálòdì yìí ṣe fún ọ tó fi jẹ́ gbogbo gbòògbà òun ló mọ̀ dojú kọ. yìí bú ọ ṣé mo bú yìí bú ṣé mo bú ni. ìyálòdì báyìí bá mọ̀ tó gbọ́ àgbàbàjẹ́ àìmọ̀ wàá wù wọn mọ̀ ni láyé olúgbọ́n ìlú yọ̀ọ̀mọ̀ dàrú láyé àwọn àrẹ̀sà ìlú ìtọ̀rọ̀ ni bí omi àfòrọ̀ pọ́n kí lọ́wọ́ adé lásìkò tèmi tí gbogbo ẹ̀ fẹ́ polúkúrú mu sùn. Ah, ọ̀dùn ah, àṣẹ ń bẹ lẹ́nu yín ẹ mọ̀ sí ẹ bẹ́ẹ̀ sì ń ṣe yí ọ̀dà lágbára ọlọ́ọ̀lọ́wọ́ bá bomi tútù sínú ìlú yìí nǹkan kò ní í ṣe wá ń lu yìí ẹ fọkàn balẹ̀. ẹ àfikọ́ ya lójútu o àmọ́ ẹ kàn pé mò ń sọ àṣàmọ̀ sí ọ̀rọ̀ ni ọ̀dà ṣé ibi iṣẹ́ bí ìlú ṣe rí ìsọdà ọkùnrin mélòó ló kù tó kù ní òlùmọ́ ẹ gbà mí ẹ mọ wò mí ràn ẹ mọ yẹ gbé ọ̀fọ́jú pọ̀ mọ́ lórí ọ̀dà nígbà tẹ ní ẹ pé ìfakere ẹnì kọ́ dáfá ẹ lọ dáfọ̀ ntán ẹ lọ́kàn kò fánlẹ̀ láìsọ̀ kankan fún yín ní mi ní kò jẹ́ àjọ débi káwa àbí kí lórí tí ò fi lè sọ nítorí lójú ọpọ́n fá àbí hmm. bí ọba sá lè sọ fún gbogbo yín ló lè sọ fún mi tí mo jẹ́ tí mo jọkọ ọ̀lù. sọ̀rọ̀ awókéré ilẹ̀ ń sọ awókéré mọ́ ti ń ṣe ṣé ayé bó ṣe kó fánlẹ̀ tó kó wá léwu ó tún ní tí ọba fa sọnù lé. àdàpè àjẹ́ tí wọ́n ń pè ń yá lóde awokùn kéré báwo bá kéré awagbẹ ní báwo bá dàgbà awajà rẹ bí n bá kéré lójú ẹ fi fáànù mi tẹ̀mí pé díẹ̀ fún àgbọ̀mọ̀ ègún ọmọ bíbí náà ń mìlà. èrò ẹ má jẹ́ kó máa jí tẹnu ó kú o èrìgì àlọ ẹ má jẹ́ kó máa jí tẹnu kó bá kú lọ èèwọ̀ ọmọ òrìṣà yálóde má sọ bẹ́ẹ̀ mọ́ kò sí awo tó kéré n kéré o èmi ọmọ pé dídí ẹ fi ń pè ọ ní atákéré nù atákéré ìyọdún tó tọ ni ìdákun àwọn olóyè mi wọn náà pè ọ sí kọbì wọn bí ọ pé kọ bá ní wá nǹkan ṣe sọ̀rọ̀ àjọngọlọ wọn lọ dá fátán báyìí oṣù wojú àwọn wọn ni lọ bá dìde ńlẹ̀ mo ní bọyọ ọ̀fẹ́ sọ fún wọn ni mo á ní kíyà lóde ọ tẹ̀lé mi mo fẹ́ gbọ́ kí ni ṣẹlẹ̀ kí lórí lójú ọpọ́n fátọ lè sọ fún wọn. a ah! a ah! baálé ọkọ lu òṣàlù tí gbogbo olúfòmí kàn ifá tí mo dà ní kọ̀bí ifá ńlá ni ah, ah. <laughs> bí wọn bá dagun fáwọn tó lè dálẹ̀ báyìí bí wọn bá tètè kájú rẹ̀ bẹ́ẹ̀ ṣe má balẹ̀ yóò kú kò jìjì ah. ìwẹ́kun ni ifá àwẹ́kun ifá tó burú ni. lẹ́yìn tó túmọ̀ sí pé. àjọngolo bàbá ọmọ ṣírò ń tó gún nígbà kan tó gún ọ̀rọ̀ ogun gbogbo lẹ́kílẹ̀ yan bí lólú ni ọlọ́ta ìgì ọmọ akúyọ ọ̀tàdógún mi ò máa dorí sọ ajọ́ngọ́lọ̀ hmm, olúwo rèé di àbàtà tó lọ rèé pàbùn nínú gbòye mẹ́tú ni o hmm. olúwa mi wọn kà wọn ò ṣe ní kó falẹ̀ wọn ò fẹ́ kù. ìwọ hmm. adakun o ò ní bá wọn kúkú ọwọ́ wọ ìrànlọ́wọ́ lọ fẹ́ ṣe fún mi èmi mọ̀ pé bùnmi ń bọ ni ọ̀pọ̀lọ́ kélédò kí ló rò pé mo lè ṣe fún ọ tó fi jẹ́ pé ọ̀rọ̀ ajọ́ngọ́lọ̀ yìí yóò dàbí ẹ̀yìn tí eégún fi sọ wọ́n bó ṣe ń wò mí yìí kò sí tí mo dì mọ́wọ́ tí mo tí mo nínú ayé o okun àwọn bàbá mi nù ń bẹ̀ wọn nígbà táwọn bàbá bàbá bàbá mi lò àwọn bàbá bàbá bàbá mi náà lò ó wá bọ́ sórí bàbá bàbá mi kó tó bórí bàbá mi gan kó tó wá bórí èmi náà alóko kòkó alóko obì alóko ọ̀gẹ̀dẹ̀ mo ṣetán àti dágbo kínní ìsinmi méjì méjì fún ọ mo sì tún nílẹ̀ láàrin ìgboro lọ́hùn ǹjẹ́ o mọ̀ pé mo nílẹ̀ ń Bódìjà mo nílẹ̀ ní Lẹ́kí mo nílẹ̀ ní Ẹlẹ́bú mo sì nílẹ̀ ní Banana Island kò síbi tí gbogbo tí o sọ tí ilẹ̀ mi dín ní éka mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mú bí kan bá wọ̀ ń bẹ̀ ń fọ́ ní odidi éka kan. ẹ fún mi. bẹ́ẹ̀ ni tó wá parí ẹ̀ ni ọmọ mi tó parí ìwé òun ọmọ mi obìnrin mo ṣetán láti fún ọ gẹ́gẹ́ bí aya kájọ kọ́mọ lùpọ̀ ọ̀dà ya fa. bẹ́ẹ̀ ni kájọ kọ́mọ lùpọ̀ bọ́. ẹ balẹ̀ ẹ wò mí kò sí wàhálà ẹ wojú mi wò dáadáa àjọngbọ́lọ̀ ó ṣetán tí ó kú ẹ wò mí iná ni yọdẹ ẹjẹ bala ní iye ogun káwọgùn ká má sábà ní ìfọkùnrin tó bá lè jagun wíwá ńgbà tí ìṣàdéhùn fún mi kò sí wàhálà baálẹ̀ kọlù wọn ò gbòrí àjọngbọ́lọ̀ bàbá yín láàfin àmọ́ bàbá ṣẹ́rí adájọ́ má ṣe asọ̀rọ̀ máyẹ̀ bírú wọn bá sọnù jẹ ká wá wọn ń tẹ́fí ń dá mi lójú pé gbogbo àdéhùn tẹ́ ṣe iṣẹ́ fún mi. àwù ìfakere ìtọ́ tí n bá túlẹ̀ tó gbọ́dọ̀ padà ẹnu mọ́ ebí mi mo làwọn nǹkan ọ̀hún ibi àlàáfíà bá wà ní ọkàn baálé ó ti balẹ̀ bó ṣe rí nu. ẹ musẹ ìyálóde sẹ́yìn hmm? gbogbo ibi tẹ́wà yògùn bẹ́ńbí <laughs> mo fẹ́ dọ́ṣẹ́ kan wò ah. ẹ fọkàn balẹ̀ ọkọlù mo ń bọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo nógùn àárín ibi tẹ́wà yìí mo fẹ́ padrọ̀ kan ìyálóde àdàpẹ́ àjẹ́ hmm. hmm. o ṣeun mo ń bọ̀ ìfagéré. ọkọ yìí ẹ pé ọmọ yín obìnrin tó ṣẹ̀ṣẹ̀ jáde yìí ẹ̀lẹ́ fún ifá. bẹ́ẹ̀ ni kí ló dé. ọ̀dà. àbọ̀ òun fojú kéré àwọn onífá iye eléyìí ọmọdé ọkọ̀ tó nǹkan fúnra ẹ̀ ń gùn ni mm. iṣẹ́ wọn ti tó wọn jẹ àná gbogbo ọkọ̀ tó dá aláwọ̀ wọn ń gun fẹ́ńsà wọn ń gun Toyota tó ń tọ́ halẹ̀ kan oko gbogbo ọkọ̀ tó ló kọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáyé lónìí àná ti ń gùn mm, yàtọ̀ fẹ́yìn o sọ mọ̀ pé àrínimọ́ni làkínimọ́ni mm tó bá jẹ́ pé abájọ tó dànù ní ìsìn tá a jọ pọ̀ mọ́ kò ní máa wòrán kí nǹkan ó ṣe náà ẹ àgbà ló tó rò ó lọ ọba ló tó rí eyín fún. ètùtù awo kàṣàgbà ooo ètùtù awo kàṣàgbà lára ẹ jẹ́ pé mo mo dá ṣe o dá ṣe o dá ṣe o ètùtù awo kàṣàgbà tó agbọ́lágbádé agbọ́dẹ̀dẹ̀ gbayì ó ṣó wọn kì í jọṣẹ́ àjẹ́ wọn kì í jọ̀bọ̀ adáhunṣe wọn kì í jẹ̀dú àkàlàmàgbò nílànà ọgbọ̀n kó gbé ọlọ́ta mi tó wọn torí ẹni méjì gbẹbọ yìí wá èèyàn aláṣekù ẹ bá mi ṣe o ọbẹ̀ ìdújọ̀gbọ̀dọ̀ ọ̀hún mi là ìbá lónìí olúwo lákè olúwo lóko ìyá àbíyè lọ́wọ́ ọ̀gbọ́n àga dọwọ́ yín o ẹ fún mi ṣe o wọn torí ẹni méjì gbẹbọ yìí wá nítorí ajọ ń gọlọ ni tó ń dààmú onílé tó ń dààmú àdèjù bí mo ṣe gbẹbọ yìí wá yìí mo fẹ́ kó de ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ kó dàgùntàn jẹmọ̀jẹmọ̀ kó di aláàmù tí ń jẹlẹ́ bá ògiri àdìmú agbó àdìmú agbó àdìmú atọ́ àdìmú atọ́ erin dìmú erin yàso ẹfọn dìmú ẹfọn yóò dùn àgbàmúre dìmú ṣe bẹ́ẹ̀ yóò lórí sasara àjọ ń gọ́lọ̀ o àkọ́kọ́ rẹ̀ rèé nítorí ẹ̀ tàǹtàwó èjì nítọgbọ̀ ọ̀kan tó kù tó lù fídàn èèyàn tó bá ti fídùn fídùn ayé nìyẹn ìwọ ti fídùn ayé lónìí àjọngọlọ mo fẹ́ kó o máa gbọ̀n alákejì lọ àjọngọlọ èmi ọmọ pé. kò ní jẹ́ o ajọ́ngọ́lọ̀ ìwọ tún ni. àwọn wèrè ń pè ọ́ sáàfin àwọn wèrè ń pè ọ́ lápẹjọ ó débẹ̀ ó gbé fọ orí burúkú tó gbé káàkiri ó gbé náà lẹ̀ ìfọ́ rẹ sì jẹ́ kó o mọ̀ pé èmi ajọ́ngọ́lọ̀ kìnìún ńlá ẹ̀bọ̀ra burúkú tó fagíyà olówó àgbẹ̀ ó sì kú ọfà rẹ̀ ó gbalẹ̀ lọ nítorí owó nítorí ìlérí tí wọ́n fi tì ọ́ síwájú o fẹ́ kojú ẹni tó lè mú wọ́n gbọ́ lákùn bàbá rẹ wọn ò lè dá mi mú. padà padà ajọ ń bọ́ lọ <laughs> èmi àti kékeré jáyé ọmọ àṣà ìjákù nílé ọmọ àwòdì kò débi ìjà ń ṣubú yà kẹtẹ ọmọ bàbá kékeré àwo. wọ́n ní ohun tí wọ́n ṣe ń bìbà yà àwọn aláṣekù ló bá mi ṣe gbogbo ibi tí ó wà yájọ́ ńkọ́ ikú ń bẹ pẹ̀lú ẹ lónìí ló gbẹ̀gù gbàjà tó gbọ̀n alákejì lọ wọ́n dún mi wò sórí ogun yàtọ̀ sógun ogun sì ré kì í ṣẹgbẹ́ ogun àtògùn àtògùn méjèèjì ńlá nílógún wójú mi wájọ́ ńgọ́lọ́ egógún ọba mi ó ọmọ tó gún lè bí nìkan ló lè má sùn wọ̀n níbi tó wà yìí àjọngọ́lọ́ ó kú kó jíjẹ mi mo sọ bẹ́ẹ̀ fún ẹ tó olùkéré ni wọ́ àjàkéré olùkéré mọ́ ọkú dání àjàkéré ló má gàdá ńgodo ẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́ ń sílẹ̀kùn dí ọ̀hún ó yẹ sílẹ̀kùn dí ọ̀hún àjọngọ́lọ́ gbọ́ ọlọ́gbà yìí àgbà yìí mi ká òpáwó nípáwó ìwà rẹ̀ fò nípo nídènà lẹ́fẹ̀ẹ́ ṣẹkẹṣẹkẹ òní ponígbó yé mẹtu lẹ́ẹ̀ta tawo èjì ní tọgbọ̀ ọ̀kan tó kù tó lù fídàn. àánú àwọn bàbá ńlá bàbá rẹ ló ṣe mí bàbá bàbá rẹ ti ṣe mí lóore rí. bọ́ọ̀lù mi kì í pààrọ̀ yín. mo sì ti ṣèlérí mo ní wọn ò ní fọwọ́ kan ẹ̀rọ bàbá ńlá kó bàbá rẹ àmọ́ tọrọ gbẹ́dúwọ̀ náà mi tọrọ ọlọ́run ní kí ni wọ́n ṣe. wọ́n wá lẹ́ni tó bá ní kí láṣẹ òun láṣẹ hàn. pàkúté tí ó pa alágijù yóò pẹ̀lú kọ́kọ́ tó gbé wá. ọjà jẹ́ rí. Ah, ah, ah. ìṣẹ̀dá mi o. níyà o. òkìkí fáwọn ẹ̀dọ̀ kì í dùn mí òtútù kì í mẹ́jọ lálẹ́ odò orí ò gbọ́dọ̀ fọ́mọ lọ́ta ẹ dákun ẹ gbà mí mi o orí ti ń fọ́ mi o. mo ní kí n sọ fún yín o lẹ́yìn tí ajọ́ngọ̀lọ́ tó wá ṣe yìí n ò ní gbà o bí mo ṣe wà yìí mo ṣe tán láti lọ kojú ajọ́ngọ̀lọ́ fúnra ra mi kí n mọjọ lórí ìlú fún bẹ́ẹ̀ ni olórí òlú gbọ́dọ̀ sójú. kọlu ẹ dákun ẹ ṣàánú mi ẹ má jẹ ń dopó ọ̀sán gangan ẹ ṣàánú mi ẹ ajọ́ngọ̀lọ́ ọgùnrin ogun kò sẹ́ni kojú ajọ́ngọ́lò tó lọ lóye. èmi ò wá kojú rẹ wọn sì já lájàṣẹ́gun àjàṣẹ́tẹ̀. èyí lẹ́gbọ̀n pé ajagunjagun ní jọ lórí ìlú ọkọ lù ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé dà àmọ́ èmi máa ní pé kẹ́ ní sùúrù ṣé mo pé kóbìnrin kọ́kọ́ tó lè fẹ́ ọkọ lù ó ní ohun tó gbójúlé bẹ́ẹ̀ ni èyí náà mọ̀ pé kò sọ́kùnrin kọ̀ọ̀kan nílẹ̀ wa yìí tó kojú àjọngọ́lọ̀ tí kò lulẹ̀. èmi ò èmi ò ní lulẹ̀ wọ́n kojú ẹ̀ wọ́n sì jàjà sẹ́nu àjàsẹ́tẹ̀. àṣẹ èmi máa ń ní pé bóyá kẹ́ fìjà yẹn kẹfílẹ̀ fáwọn obìnrin ah, nígbà tí gbogbo àwọn ọkùnrin lulẹ̀ ẹ jẹ́ káwọn obìnrin náà ká sapá títí wa bẹ́ẹ̀ni ah, ẹ̀yin náà máa rí i pé dúdú lọ́sàn ó sùn. bẹ́ẹ̀ni. ẹ lọ kojú ajọngọlọ. a máa lọ kojú ajọngọlọ. ọ̀dà ẹ wo gbogbo ẹ̀ táwọn wí yìí ẹ ń bá láyọ̀ wọ̀ ni o àmọ́ bíi jọ́mọ̀lẹ̀ ní fún yín torí èmi náà ti múra àti lọ kojú ẹ̀ fún ara mi àmọ́ ń gbẹ lẹ́yìn obìnrin fẹ́ gbìyànjú bíi jọ́mọ̀lẹ̀ ní fún yín. ọkọ mi ẹ fún wa níjọ́ méje péré ọjọ́ méje. péré. ẹ ó ti parí ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ méje tí n bá gbúrò tí tọ́kùn ọ̀bá fìrù náà gbá fúnra ara mi ní tí mo ṣe fún ẹ̀mẹ́jì ọba ẹ̀mẹ́jì o wọ́n sì gbá ni o. Ah! Ah! ọkọ olú ẹ jọ̀ọ́ ẹ dákun èèwọ̀ èèwọ̀ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ tí a bá ti abẹ́ kó jẹ́ wọ̀ a jẹ́ pé kẹ́ ẹ gbé gbèsè tẹ́lẹ̀ fẹ́ gbé ni ṣé ọba jẹ́ gbèsè tẹ́lẹ̀ fẹ́ gbé ń bá jẹ́ mọ̀ yìí pé ọkùnrin làdá ẹni ọmọ dàlọ́ gan ọkùnrin ni oògùn lẹ́wọ̀ yìí èmi èkán gbéraga ni kínníkínní bó ṣe pa bó ṣe pa ìfákẹ́rẹ́ ni òye mi ìfákẹ́rẹ́ tèmi tó gbà pé olóògùn tí mo tó ń tí mo sọ di ẹbọ tí mo tí mo tí mo ń gbé ah àmọ́ ń gbẹ̀ tí lẹ́yìn obì ó gbé gbèsè ẹgbẹ́. ọkọ̀ lu. Ah, ọkọ̀ lu ẹ dákun. ọkọ gbogbo ẹ kù sí lọ ńgbà náà. wa ìjọ ẹ dákun ẹ bá ń bẹ ẹ bá ń bẹ bá lè mì padà tí tuntun wá náà ẹ ẹ jọ. ẹ dákun ẹ máa nígbà owó mi ṣoṣo ní tó ní abúlé jẹ́ mo ti lóbìnrin lọ rè fẹ ẹ dákun ẹ bá ń bà sọ̀rọ̀ mo ṣebí lọ́jọ́ sí bí ò bá ń ṣe tọ́lọ́run ni ẹ sì jẹ́ kọ́lọ́run ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ délẹ̀ kẹ́ ẹ padà. ẹsìn ìyá wa èyí ah, náà gbọ́ ìyá wa ẹni níjọ́sí tẹ́ ẹ wá wá àsìkò tá a wà ó yàtọ̀ sí ìjọ́sí tẹ́ ẹ wí ṣe rí nísìn bí n bá lè dúró sínú ìlú yìí ó dá mi lójú pé gbogbo àwọn ọkùnrin tó ti lọ pátápátá gbogbo wọn ni wọn ò padà wá ẹ dákun ẹ jẹ́ ń dúró taya mi ìfẹ́ fi ó lẹ̀ dákun. jọ dákun máa padà padà kó máa lọ máa lọ. ẹ kí mo lọ ẹ tẹ dúró náà ṣé ìwọ ìkẹfì náà ìfẹ́ rẹ lára mi ni ẹ ó wù mí. ẹ padà já gbọràn a ní ẹ padà bí kò wá ní máa lọ má sọ mí dọpọ ọsàn gangan. ìwà fi ó lè ìwà fi ó lè lẹ́nu báyìí. ọ̀hún tí a ní wà láfíà ah, mo wà bàbá mi. máa lọ máa lọ ah, fẹ́ra wa ń sọ yìí ìkúrè ah, ìfẹ́ rẹ̀ nìkan lẹ́ẹ̀mú. àbí rí mẹ́lẹ́dà mi o. Eh, ọ̀tún hmm? balógun hmm. ṣe rí ọ̀rọ̀ tí mo pè yín sí kò ń ṣe ọ̀rọ̀ tí ìyálóde gbọ́dọ̀ mọ̀ sí torobìnrin ni kò kàn rárá ìdí ẹ̀ tí mo fi pè yín síbí nìyẹn kò wá sí nǹkan méjì ọ̀hún ṣe ń gbọ́ kò ju ọ̀rọ̀ àjọngọ́lọ̀ lọ gbogbo bá yẹn sọ lọ́dọ̀ balẹ̀ bá ṣe ń gbé síbi tá à ń gbé sí gbogbo wa ò rí bì kan tí a fẹ́ forí ẹ̀ sọ ọmọ ìlú yìí ni wá bẹ́ẹ̀ni ìlú iná forí wá sọlẹ sí hmm. àwọn bàbá bàbá wa ló tẹlẹ yìí dúró hmm. tí gbogbo wa mọ̀ ẹ wá mo wá wò títí títí títí pé mo délé mo ríro mo ṣe gbá mo ṣàwo kíní ìṣáà ń dààmú mi pé kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe kò ju nǹkan tí mo torí ẹ̀ pín kò ju ọ̀rọ̀ Ajọ́ngọ́lọ̀ lọ kí nìkan tẹ́lẹ̀ gbàgbà lérò láti ṣe. olóyè òsì kí ló ń forógùn lẹ̀ mọ́ òru kankan mọ́ ah, ah n tí èmi fúnra mi tí mo ti fi orí mi yìí ṣe ní iṣẹ́ àá tí n bá gbé e kalẹ̀ báyìí inú gbogbo yóò dùn ni wọ́n ní tí ẹrù bá kọ orí tó bá kọ ọrùn ó níbi kan tá a gbé ka àá mo wá dúró tí n bá dé yàyín láàárọ̀ yìí gbogbo ilẹ̀ mọ̀ yìí pé mo rí nǹkan sọ ẹ bá láwọn ológun abẹ́gbàgbé ni. a ní àwọn kan wọ́n ti jagun tìlà wọ́n jà ti Congo wọ́n tún jà ti Biafra mm. ah, ah. ta ni wọ́n dojú ìbọn kọ tí o tó bá tó bá sùn tí o ní jí sọ́run ah, àjọ ń tọ́lọ̀ báwo àwọn tá à ń pè yí wọ́n É, ṣe ológun kéékèèké. tiẹ̀ dùn kò sí nǹkan tí jóògùn níwájú ìjọba níwájú ìbọn wọn ní kíni. ọmọ ṣe wo olóyè òsì. Hmm. olóyè ọ̀tún èmi ò fara mọ́ eléyìí tó sọ yìí ọ̀rọ̀ ajọ́ngọ́lọ̀ hmm. ó kọjá à àtàdá àjọngọlọ ọkùnrin ogun tájọngọlọ bá dé àfi bí ẹbọra tó bá lalẹ̀ hù báyìí hmm. gbogbo ọkùnrin tó bá bá ìbá aṣọ ọmọ kékeré àbágbà kíkọ́ ni ẹ wo ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ ìbọn àtàdá o hmm. àmọ̀ràn tèmi wá rèé bóyá tá a bá ti pé bíríkó tó tán tá a bá ti forí ẹ̀tì síbì kan ká wá lọ bá baálẹ̀ ká ṣàlàyé fún wọn ó wípé níwọ̀n ìgbà tó jẹ́ pé ó ní ìjọ tí ajọ́ngọ́lọ̀ máa ń wá sínú ìlú yìí gbogbo àná ọ̀dẹ̀ la mọ ìjọ tí ajọ́ngọ́lọ̀ máa ń wá tó bá ti kù sí dẹ̀dẹ̀ ẹ̀ ṣe jẹ́ kí àwọn ọkùnrin ká pera wa jọ ká sá kúrò nílùú torí pé kójú má rí bí gbogbo ara ló gbé pé ká sá kúrò nílùú ni ẹ wo tó bá kọ wájú sí wa kátá o ó ti kọ àwọn ara wa ní ọjà ká tẹ wá. wo bí balógun sórí gbogbo ọ̀rọ̀ tí o máa ń sọ o máa ń yàtọ̀ sí tiwa nǹkan tèmi máa fẹ́ kí gbogbo akẹ́yẹ ká ṣe ìṣẹ́wó bí bó ṣe wà lọ́kàn mi pé tó bá kọ̀ lódì a máa tá ń gbọ́rọ̀ ni ṣe ń gbọ́ mo tún wá wò pé ẹni tó bá lè ṣàgbẹ́rẹ́ tó máa fi àáké ṣàgbẹ́rẹ́ sí àwùjẹ bóyá padà náà máa lò ní bó jẹ́ jígà ni tó máa fi ṣá sí àwùjẹ torí mo ti pẹ́ nìkan tó ń bọ̀ mo kàn ní ìbùyín gbọ́ ni pé nǹkan tẹ́mi fẹ́ ṣe nìyẹn èmi olóyè òsì nǹkan tẹ́mi fẹ́ ṣe nìkan bá pẹ́ ah wọn ọ̀rọ̀ sì mú òsì wọn ọ̀rí mú kẹ̀mọ́ pé ah, ah kí ló fi nǹkan tó fi ń jẹ̀kọ́ nǹkan tágbàlagbà fi jẹ̀kọ́ àbí ìwé ló wà kì í sọ fún kò tẹ́mi fẹ́ ṣe nìyẹn. olóyè òsì àti balógun èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìní gbé orí mi lẹ̀ kẹ́nìkan wá yọ àdá kó lóun ó bẹ́ẹ̀ a ó tí o kẹ́rì mi èso òkúta èmi ìṣe yìí o nfẹ́. ṣe rí olóyè òsì ṣe rí irú ntẹ nìyẹn mm. èmi náà bẹ́ẹ̀ bá lè fún mi díẹ̀ ó ṣe ń sọ̀rọ̀ nìyẹn ìwọ já ìwọ já ń tiẹ̀ ó ṣe ń sọ̀rọ̀ ni ó ṣe ń sọ̀rọ̀ ni obi mo lè lè tún ti jáde. Ah, mọ́mí ìdẹ̀yìndé ló ra fún mi. Ah, ọmọ òòtà àgbà pọ̀ ó ń kaṣọ wálé gangangangangangangangan dùdú ló sọ bẹ́ẹ̀ ó lè ní ẹ́. ṣé orí táyà tẹ́lẹ̀ ẹyẹ lé ló ń bẹ tán nísìnyí ẹdìyẹ máa bẹ́ẹ̀ kése sí i ṣé orí pálọ̀ gbogbo pálapàla àwọn tó kójọ yìí pàǹtí nígbà tó gbé píṣọ̀ wèrè ìdégbálé mo sọ fún ẹ o mo ní mo lo ti rí orí gẹ́gẹ́gẹ́ o ti ń ṣe ju agbára ẹ lọ táwọn aráalé bá rí ẹ mú màá mọ̀ pé o ti lọ alága mẹ́ta èmi ò dẹ̀ nígbà o èmi ò ní la ojú mi sílẹ̀ báyìí kíta lè kó ṣé orí gbogbo àwọn pàǹtí tó ń kó kiri ọmọ nǹkan tó máa ṣe sí o máa lọ mú sísọ́ọ̀sì wàá gé wẹ́lẹ́wẹ́lẹ́ wàá da kerosene sí wàá jòdà tàbí kó kó ẹrù ẹ kó tẹ̀lé dẹ́yìn dì kò kí ìyàwó tèmi láwo kí n mọ̀ pé mi ò ń ṣe ìyá ẹ mọ́. àyàn ọlọ́run ní jẹ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ mi inú ilẹ̀ sọ pé kò dá ká máa ṣe nǹkan játijàti. kí ló ń ṣe yìí jàgàjàgà. ẹ má bínú máa dábò pé padà fún. dápò kó lọ kó dànù lọ finájọ tàbí kó kó ẹrù ẹ tèmi mo sọ. mi ní pẹ́rù. tèmi mo dẹ̀ sọ yẹn. má dá padà fún. ó lè ó lè wọ́n á dá padà fún. èmi kí n bímọ kẹ́nu mi máa kà èmi ni mò ń pe tẹ̀yìndé tí ò gbé kọ́ mi. <sighs> ẹlẹ́kẹta rèé kò píìkì ẹ̀ tó dẹ̀ rìn ó rí i pé dáàdì ẹ̀ ló ń pè kò dẹ̀ píìkì ẹ̀ tèmi ò dẹ̀ ṣerú ilé fún bàbá mi. ọkàn mi so mọ́ mi onítẹ̀mí máa ní yó ah, ẹ̀jẹ̀ má bá ń lé lọ ìfẹ́ o ayò àwọ̀ mi ìfẹ́ o ayò àwọ̀ mi ìfẹ́ o ayò àwọ̀ mi ìfẹ́ o ayò àwọ̀ mi. kí ló ń ṣe ń bí. ìyá bẹ̀rẹ̀ Eh? ṣé òbí lè pè ọmọ ẹni mò ń pè láti àárọ̀ tí mo ti dúró sígbà tí ò bí kọ́ mi. kò ṣe ní bí kọ́ yìí kí ẹ tún pè náà báwo ni kò ṣe ní bí kọ́ yìí. mo ti pè é more than seven times tí ò bí kẹ́. Ah, ah. ah, àwọn ọmọ yóò dé ń ṣe bẹ́ẹ̀ o uh-huh. in fact nígbà tí mo rí la round mo believe pé bí ẹ̀yin lè ránṣẹ́ mi. mo ránṣẹ́ ṣé mo máa ránṣẹ́ òní mọ́ pé mo ránṣẹ́ àbí èmi nígbà tí mi ti rí so mo believe pé ah bí adá di dẹ̀ǹdẹ̀ ti rán dẹ̀ǹdẹ̀ ṣe. òbí kì í dédé bínú ọmọ àlè ló fà á tó ti yẹ tí n bá fi lè mú ọmọ yẹn tí mo fojú mi gan ní ẹ̀bá tí mo rí máa hmm. fìbọn fọ́ lẹ́sẹ̀. Hmm. ẹ̀dẹ́ nìyẹn gbàtẹ́ bá fìbọn fọ́ lẹ́sẹ̀ ìbọn fọ́ lẹ́sẹ̀ lẹ́nu ìbọn fọ́ lẹ́sẹ̀ lọ́la ẹsẹ̀ wo ló mọ́ fẹ́ fi máa rìn ṣẹ́fẹ́ bẹ́sẹ̀ ọmọ jẹ́ pátá. wọ́n náà wọ́n kọ́ tó ṣe kí n máa pè dẹ̀yìn dé kó má gbé kọ́ mi ṣé kò wà ìsọ́tìf ni. Mm, kò yẹ kó ṣe bẹ́ẹ̀ nà kò yẹ kó ṣe bẹ́ẹ̀ máa lọ pè é sìn máa lọ pè bí yóò wá bí sọ fóònù ẹ̀ sí. wá bí sọ fóònù ẹ̀ sí ẹjọ́ mọ̀ sí ni àbí. èmi àbí èmi ẹ lọ pè lọ pè ó yà lọ pè lọ pè. máa lọ pè. ṣé o ti yẹ lọ pè. Ah, ah. ṣe ní píkì kọlù ní ilé ẹjọ́ ní píkì kọlù ní kílẹ̀ yìí láti ṣe pé bóyá ẹ̀yìn àti ẹ̀wà nù ẹ̀gbẹ́. mo parọ́ nìyẹn ṣé mo parọ́ ni tó lọ sọ fún mi sí pé bóyá mi àti ẹ̀wà mi ẹ̀gbẹ́ tí mo parọ́ ni. ṣé pé màá wá tọ́ ọmọ kan ti láyé mi bàbá tiwa ládé ó máa ń sùn mo ní kọ́mọ yìí kó padà lẹ́yìn ọ̀rẹ́ tó lóun fẹ́ yìí mo lólówó kì í ṣẹgbẹ́ tálíkà eléyìí ò wá ń ṣolówó nìkan ó tún wá já lágbára àwọn oníbọn má jalè ah díkì ní ìbá délẹ̀ tán ṣágbára mi máa ka. ó ti lọ ra ẹ̀kọ́ níbi tí ọwọ́ ẹ̀ ò ti tápẹ̀rẹ̀ o. kí ni mo fẹ́ ṣe ẹnu náà nìyẹn ṣàfi máa bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ẹ́ tiwalade fẹ́ kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ tó bá délẹ̀ máa ní mo sọ tèmi o torí à ń sọ ń sìn òun lé furukọkọ furukọkọ olórí àforí àfọrùn sọ fún mi ṣé wọ́n máa ń fi okùn dí ìfẹ́ ni ṣé wọ́n fọkùn nìfẹ́ ni àbí kí ni gbogbo kàtìkàtì tí mo wà nítorí ọ̀nà àbí tẹ́lẹ̀ ẹ ẹ ẹ ẹ tó lọ́wọ́ bá náà wò fẹ́ kí n ti wá wá dé ìgbọ́kàn tiẹ̀ síwájú ẹ ogun másùnlé lóde yìí o ogun másùnlé lóde yìí o Tiwalade bàbá mi mi lè ṣe bàbá. bébì yóò dẹjọ́ nítorí ọlọ́run dáàdì ti pè pè pè pè pè kọ mú fóònù kò kò pè wọ́n padà. ó dàbí pé o get cut down people yìí ń plan fún wa ṣórí gbogbo èyí tí mò ń ṣe torí tiẹ̀ àti tèmi náà mi ì mọ reason ti dáàdì kan fi tú ti pé àwọn láìkẹ́ àwọn dẹ̀ nìyẹn wọn ò fún mi ní ìdùnnú nínú ilé yẹn mọ́ òun mo fi choose pé kémi àti ẹ̀ka dọ̀ wà ń bíbà kọ̀ ìmájì pé látàrún tàtí wọ́n ń bà ṣe problem kọ̀ọ̀kan ṣẹlẹ̀ ọkàn bá mood ẹ jẹ náà kí lóde tó wà mọ̀ mọ̀ sọ pé kí n pe dáàdì. mo kọ pé wọ́n padà kó kọ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ wà á dẹ̀ kọ tẹ̀. ọlọ́run gan mọ̀ pé mi ò lè ẹ́fà pé bàbá yẹn mọ̀ kí n pè é ṣé tí wọ́n máa pa olórí fófin mi ni pé òun máa yìn mí ìbọn ni kí ni gbogbo yẹn ní ṣe so fi dáàdì lẹ̀ kí dáàdì live life tiẹ̀ bó ṣe wọn ló fẹ́ live life wọn nìyẹn bó dẹ̀ ṣe wèmi lèmi ti live tèmi báyìí bébí mo kọ́ tó ṣẹlẹ̀ fọkàn balẹ̀ kò sí kankan mo fẹ́ padà sí di snooker tí mo ń play tí bá ti play tán táwọn guys bá ti lọ máa bọ̀ lókè padà àbí ṣé ìbá ti bọ́rin sẹ́yìn. bíbí má ṣe bẹ́ẹ̀ wọn náà mọ ọ̀rọ̀ yorùbá náà wọn náà kọ burúkú ṣe é fẹ́ àánú burúkú ni ò ṣe é ní. sori ìwọ ló ń gẹ́ tọrọ yẹn ràn ọ̀rọ̀ tó ń sọ yìí òwe ayé àtijọ́ ni kò wúlò mọ́ nísìnyí for example wọn náà wò nísìnyí kíyàn ní ọkọ̀ burúkú ọ̀pọ̀ wà àtọkọ̀ burúkú ẹ̀ bọ̀tọ́ pé ọba jíyàn burúkú kò lè nu ẹ bọ̀tí ọba ní àná burúkú ibi làná burúkú yẹn wà ilé tiẹ̀ ló wà pàtí wà tàná yẹn ò jọ gbé báwo làná yẹn ṣe fẹ́ máa nù ẹ so òwe yẹn ò exist mọ́ sí kò wúlò òwe tí ò wúlò mọ́ ni owó tó ti bá ẹ̀yìn lẹ́yìn lọ ni ṣó tiẹ̀ fọkànbalẹ̀ kò lè sí wàhálà àwọn òbí mi ni mo bí máa ṣe handle àwọn náà mo bọ́ ṣe máa handle èmi náà ṣòtìgbọ́ máa wà board. bèbọ ṣé mi ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀. o lè bá mi sọ ọmọ àgbọbọ yìí tó ń sún sí mi ò lè gbọ́. òde ìjọ má jẹ́ kọrọ mú mi mi ṣe mú mi lára o. kò lè ṣe ọmọ tó ṣẹlẹ̀ tó gbé mo fi fóònù mi lẹ́sìn ìbá yẹn máa wọ máa di fóònù mi fọkànbalẹ̀ fọkànbalẹ̀. má jẹ́ kọrọ mo ti ṣe lé mi lórí òde ìjọ déńdé bébì àbíkí lè lé ìbá yẹn bàbá Ah. lálàbàkù ẹ wá. I will never let you down. Ìkùrọ̀ o lálàbàkù ẹ wá. I will never let you down. Ìkùrọ̀ o lálàbàkù ẹ wá. I will never let you down. Ìkùrọ̀ o lálàbàkù ẹ wá. I will never let you down. Ìfọ̀ òmọ̀lé olówó bẹ́ẹ̀ ni òmọ̀ tálákà o. Tó bá gbọ́kàn ẹni, yórí yórí la máa ṣe ni. Ẹ bá fi mí sílẹ̀ o pẹ̀lú ọkàn mi ẹ jẹ́ kí n tẹ̀lé ọkàn. Ah, afẹ́fẹ́ ń fẹ́ o bí jíjà ń bá lọ. ọkàn mi so mọ́ ni onítẹ̀mí máa ní o. Ah, ẹjọ́ ẹ má bá ń lé lọ ìfẹ́ o ayò àwọn mi. Ìfẹ́ o, ayò àwọn mi. How are you? I'm fine, sir. Jọ nọmba seventeen ilé ìyá Tiwaladé ni mo bèrè ládùúgbò yìí. Ẹ eh, nọmba seventeen eh. ọ̀dọ̀ ọmọ mi Tiwaladé. Bẹ́ẹ̀ni. Ah, ok sir. Nǹkan ṣẹlẹ̀ ni pé ṣé ẹ bá ti lọ straight down báyìí? Eh. Tẹ bá ṣàti lọ ẹ ẹ ẹ ẹ máa rí by okay by the left ẹ máa wá yà by your left tẹ́ bá ti yà by your left hand by ẹ ti rí um, gate yẹn black gate By ni sà. Oh, black gate ẹ bẹ́ẹ̀ ni gate black By ni sà ilé mọ́ mi ti wá ládé nìyẹn. thank you very much. ẹ ẹ i'm fine sir. God bless you. ẹ ṣe sir. ah sójà. ja kí ni sójà lè máa wá mọ́ mi tiwa ládé fún sójà àbọ̀nṣe sójà ni ah, ẹ mà ní rí ìjà sójà kẹ̀yẹ́ bóyá fámìlì wọn dẹ̀ níṣà sójà anamọ́náyé. dẹ̀yìn dé òkùnkùn tiẹ̀ kò nífẹ̀ẹ́ ara ẹ̀ rárá ṣé ibi tí Ṣèyíndé ń gbé ẹlẹ́dàá ara ẹ̀ wọlé lẹ́yìn inú prison ti Ṣèyíndé sùn rè ah ọmọ ẹni ìbá máa jọ ní ìbáyọ̀ ah ogun jà ogun ti jà ogun ti jà ogun ti jà ogun ti jà. ẹ má jẹ wá sí tábìlì báyìí. kábíyèsí o kábíyèsí mo yí ká ọ̀tún mo yí ká òsì. mo yí ká ọ̀tún fúnra ẹ̀ kó o dẹ̀ yí ká ọ̀tún fúnra ẹ̀ torí mi kì í ṣe kábíyèsí. ṣé mo jẹ́ ọ̀ṣìlẹ̀ ni àbí mo jẹ́ ọ̀ní ọ̀fífẹ́ where is my son níbo lọmọ mi wà. ṣé dẹ́yìndé ẹ̀yìn ó ní ó lóun òun àti ìyàwó ẹ̀ lẹ́jọ́ jáde. òun àti ìyàwó ẹ̀. ẹ wọ́n ní wọ́n fẹ́ ṣe é jáde. òun àti ìyàwó ẹ̀ ṣùgbọ́n òṣì ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu ah. tó ń sọ jáde ní ẹnu ẹ̀ òun àti ìyàwó ẹ̀ ṣé mo kórógbó wábí ni àbí mo kóbì wábí kí ah. mo wá tọrọ ọmọ lọ́wọ́ ẹ̀. Ah. ṣé mo kàn tó ń sọ já. àbí Tibalade ti dọkọ délé ìdààmú. mo ti mọ nǹkan tí màá ṣe fún ẹ. ó ti dọkọ délé. ọfíìsà yẹsà kí n tọ́jú lé. <laughs> ìwàlàdé ó ti dọ́kọ̀ dọ́kọ̀ ìlà ní mọ́ ìyá ọ̀pẹ. ó ti gbé mú mi lọ lọ́wọ́ ẹni tó ní la ó ti gbà fẹ́ ní ìtí ó ní. ẹ bá bójú fẹ́ ajá o. ti pin aago yín látàtàrọ níbo lè fi fóònù sí. kí ló dé kí ló ṣẹlẹ̀ tó o pè mí kí ló dé gbogbo nǹkan tí mo ní kó ṣe nílé ṣo ti parí ẹ̀. ẹ wo màmí kan ṣòro pé nǹkan tẹ́ ní kí n ṣe nìyẹn ẹ wo sójà tí wàá bèèrè òun sójà. bẹ́ẹ̀ni. ẹ kí ló dé àwọn wo ló ń jà. àfi bí ìgbà tó jẹ́ pé olè ni wọ́n wá gbé lọ́wọ́ bọ́ńdú. ṣó lè ti wà ládùúgbò wa ni. màmá ah, mi kò sọ̀rọ̀ òlè. ọ̀rẹ́ ní ìyá ti wá ní ọjọ́ ìgbà tán ṣe gbé wọn. àfi ìgbà tó kọjá ah! Ah! ọkọ̀ tí ìjà yìí ti. kò sí ohun tó ṣe iṣu ẹni ló ń tọwọ́ ẹ̀ níbi pò. ara ń tà ń sọ lélẹ́yìí o mú dẹ̀ kìlọ̀ fún ìyá ti wá o mo wí wí wí wí mo yán yán yán yán yán tábà ń fọ́ mi ẹni kó ló ń jẹ ẹgbọ́ náà ni. mo dẹ̀ sọ fún ìyá ti wá ládé títí kó ya ọmọ ẹ̀ pẹ̀lú sójà ṣé wọ́n bí sórí mẹ́ja ni iṣẹ́ gbọ́dọ̀ sọ pàtẹ́nu jẹ ni. Ah, eh sójà. nǹkan tèmi ti wá o, tí mo ṣe ń pè ní látàtàrọ tẹ́ ẹ̀ bí kò wọ́n ní bóyá kẹwàá lọ gbà ọ̀rẹ́ yín sílẹ̀ àbí ṣá máa wá eh. fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ni. ṣé o wà òkè ṣé nǹkan ò ṣe é ṣe bó mọ́lẹ̀ bàbá wa sí o ó ṣe kọjá síbẹ̀ kò ní kọ́ lọ gbà kí ni tèmi pẹ̀lú ti sójà wo tàbá wí fọmọ ẹni agbọ́ tàbá sọ̀rọ̀ fọmọ ẹni kó gbà ara ń tà ń wílé eléyìí o ìyá Tiwaladé kọ́ ló ṣe o Tiwaladé fúnra rẹ̀ ló jẹ́ o ọlọ́pàá lè mú mi dípò tó sàásí sójà máa gbé mi lóyún ní ìkọjá yẹn ni o ibi tó fẹlẹ́ mọ̀ mi ṣọ́ ló ń ṣọ́ ti bá ń bẹ orúkọ lọ́jọ́ kó gbọ́. síbú rẹ̀ yìí lẹ pè ya ti wá ah. níṣìbẹ̀ ọ̀rẹ́ ti fẹ́ máa dà ọ̀rẹ́ bá ah. ṣọ́rẹ́ lẹ́lẹ̀. ẹ ṣe. gbogbo àwọn sílẹ̀ kí sójà máa lù tí mo pa. ẹ ṣe ọwọ́ máa lọ mo ti sọ tèmi. gbogbo tí mo ní kó ṣe ni kó ṣe o. Ah, ìyá ti wá mo jẹ òkè fún ọ. ẹran fún mi ẹran. bẹ́ẹ̀ ni mo ti fọ́n mo ti fọ́n mọ́ ah, mi ẹjọ́ ẹjọ́ ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín tuntun tó dọ̀dọ̀ náà. rárá kò rárá mọ́ mi kò sí mọ́ ah, àwọn ará àdúgbò yóò sọ̀rọ̀ dáadáa o mọ́ mi wọ́n sọ̀rọ̀ dáadáa rárá. ní pàtàkì nípa yẹn àti dáàdì ni o ah, ah. ah, ẹ wò tó bá ń sọ báyìí ojú máa ń tì mí ni. kí la ṣe. nípa ọ̀rọ̀ mọ́mi tiwa iná ni òun náà ń sọ wọn á wò pé tẹ bá tiẹ̀ lè jọ nítorí ọlọ́run tẹ bá lè bá dáàdì sọ̀rọ̀ bí adáàdì bá tiẹ̀ lè bá wa tìtọ́ lè bá yọ wọn kúrò níbi tán wa bóyá àwọn aráàlú gbà tiẹ̀ máa fojú rè wá mọ̀ pé ẹ̀ ń ṣèyàn burúkú o kò sí nǹkan tá a fẹ́ ṣe gbàgbà tí nǹkan ti ṣẹlẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ burúkú èèyàn burúkú ni wọ́n ẹ mọ̀ pé mo dẹ̀ máa ń bọ́ta tí mo máa ń wọlé ìyẹn mo pé kí n má bá yín sọ bí akẹ́tẹ̀ lè bàdá lè sọ ẹ jù torí ọlọ́run ẹ jù wọn ni fún wa lórúkọ burúkú ládùúgbò ẹ àwọn èèyàn dẹ wọn ò dẹ ni mọ̀ wọn ò ní mọ̀ pé kó rí bẹ́ẹ̀ ẹ jù torí ọlọ́run. tẹ́lọ̀ ó ṣe mo dúpẹ́ ìwọ náà kúkú mọ̀ wá dáadáa látijọ́ tó ti ń bá wa ṣiṣẹ́ wàá mọ̀ wípé aṣọ níjọ̀gbọ̀n ẹ̀. ọlọ́run tèmi àtọkọ mi ò ah. mo lè ń bá bàbá ẹ sọ̀rọ̀ yìí o ṣó mọ kò sóbi tínú ẹ̀ máa dùn tó mo bá gbóhùn sílẹ̀ mi ìfín tó ti wá jẹ́ kí n mọ̀ lọ́wọ́ àkọ́ṣe sí mi ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí a ní sọ wípé bàbá ìgbégbèsè lórí ọ̀rọ̀ yìí ṣe ìwọ náà jọ̀wọ́ ẹnu ayé báyìí ẹ̀bùn ni bó bá ṣe ń sọ káàkiri ọlọ́run á bá mi rán ẹ sí wọn ah. pé àárín bẹ́ẹ̀ ó tiẹ̀ ti rán mi ọlọ́run ti rán mi lóde lóde ló ní ká wá wò ó ṣó yẹ báwo rí àṣìgùn àṣìgùn àṣìgùn ó ṣe mo mi lọ sí gèètì. ìfẹ́ o ayò ọkọ mi ìfẹ́ o ayò ọkọ mi ìfẹ́ o ayò ọkọ mi.

afẹ́fẹ́ ńlẹ́ n ó bá a lọ. I will never let you down. ìjì ń yà sẹ́ n ó bá a lọ. I will never let you down. pé kí ló ṣẹlẹ̀. afẹ́fẹ́fẹ́fẹ́. àwọn sójà ṣe kí ni. ọlá gbé mọ́mì bébì bébì dìde dìde bébì eh, ok máa pè é padà ọmọ pè mí sí pé eh, àwọn sójà wa gbé mọ́ mi ah. ó sọ pé sójà ti mú mọ́ mi bíbí jẹ́ ká máa lọ síbẹ̀. calm down ṣebí sójà ló wá gbé mọ́ mi mo mọ ẹni tó ṣiṣẹ́ yẹn dáàdi mi ni of course ah, mo mọ ọkọ tó lè ṣe ìbátan tí ń pè mí tí mi ò ti gbé kọ lọ́wọ́ wò pé ibo ni mo lè wà ọmọ tó ṣẹlẹ̀ fọkànbalẹ̀ kò lè ṣe láburú ah. jẹ́ ká sùn tó bá ti dọ́là máa yọjú sí dáàdì mi máa mọ ibi tí mọ́mí ẹ wà tó ti gbọ́ má panic rárá. ok bíbí òjì jẹ́ ká máa lọ sí ah, àwọn mímí lélẹ́ jẹ́ ká máa lọ sí ah, ìjọ. a lè lọ sí ilẹ̀ ti ṣu oró òde mẹ́ni ọ̀wọ̀ oró mẹ́ni ọ̀wọ̀ náà sílẹ̀ bàtì màmú nǹkan tí màá ṣe sí bọ̀ mọ́mí fọkànbalẹ̀ búrádì náà mọ application ni mo ò lè ṣe kọ́kọ́ tó máa tún. àwọn ṣọ́ọ̀bù ọkọ ní ṣe mọ́ mi. anidádó lè ṣe ọkọ fún mo jẹ́rìí wọn. kí ni tán báyìí ṣé wọ́n ti lè bá mọ́ ni báyìí. jẹ́ kí lè mọ fún ẹ lójú tó rán igi sí. hello hello bébí mi sọ pé tílẹ̀ bá ti mọ́ pé à ń bọ̀ bẹ́ẹ̀ mú mi mú dárò. nǹkan tí mi ń sọ náà nìyẹn àní bá mi fi gbogbo owó ọjà yẹn kó fi ránṣẹ́ sí mi. dádì all right ọdọ eh, ah, máa pẹ́ padà máa pẹ́ padà máa pẹ́ Mommy. máa pẹ́ padà kí ló dé. ẹjọ má bínú ẹjọ má bínú ẹjọ níbo ni ọkọ yín retired soldier I will gun you down shoot. ṣùtẹ ibo ló wà. bí wàá bò ẹ má àti fún mi o ìjọ mo bẹ̀rẹ̀ pé bọ́lá ọkọ yín wà ṣe ẹ̀fíṣà ṣùgbọ́n ẹ̀fíṣà ìṣúná mi pẹ̀fẹ́ dìde ẹ má from you. mi o ọkọ yín fẹ́ nu yìnbọn níbo ló wà. ó dàdá di ẹ̀ ò fine ẹ jọ má bínú ta ló fún dádì ní àṣẹ àbí kí ni ẹfọ́ntì tí dáàdì ni tó fi fipá òun lè kidnap mọ́mì tiwa ládé. kidnap. no ẹ ẹ sọ pé ẹ mọ̀ sí. ọkọ tèmi ò kidnap ẹnì kankan o. kí ló wá ṣe. Eh, oye i invite eh, iye ẹ lọ station hmm? kọ statement iye owó ṣe wá di wọn kidnap èèyàn. i invite lọ station kọ statement ṣé o ti sáré ìṣe dàṣà ó dẹ̀ lọ kidnap yóò ní ìyà ẹni pé ó invite lọ sí station lọ fi sójà lọ gbéyàn nílé sójà ló máa gbé lọ gbéyàn nílé lọ máa gbé lọ station ṣé tó pé mi ò sí nílé. ó dín di ọmọ. lọ ṣé mo sọ ọ́ nù ni no ṣé mo sọnù ni nígbà tá ìfún mi ní ìdùnnú lé mọ́ ilé yìí gbogbo ẹgbẹ́ rẹ̀ tóbi tó yìí kò tẹ́ mi lọ́rùn mọ́ mo dẹ̀ lọ síbi tí ìdùnnú mi wà táyọ̀ mi wà kí ló lè tó bẹ́ẹ̀. ẹ ń bá ń frustrate life mi ni ẹyẹ tí lẹ́dẹ̀ ẹ ń frustrate life mi every day ni kí ló kì í ṣe náà ẹ wá ẹ bá ọkọ yín sọ̀rọ̀ ibi tó ti máa gbọ́ tí wọ́n bá fún ìyá yẹn lẹ́ẹ̀lẹ́ni ń jẹ́ máa rí òní dá o. kí ni kí ni àbí ìbò ah màá bà kan ah mọ́mí màá bà kan ah màá dára dì sí gbèsè tó máa fi pè bí àwọn lè nà gbọ́wọ́n nílé nà ah ọlọ́run o ẹ wò tí ìbá wet gbogbo inú ilé yìí pẹ̀lú omi láti bedroom dáàdì dé sitting room. ẹ pè mí lọ́ọ́ máa lè. dèjé dèjé ò tó bẹ́ẹ̀ dèjé ò tó bẹ́ẹ̀ dèjé. mo mọ̀ wá dáná o ẹ̀gúngún ni lẹ́sẹ̀ orí ìyá náà ti yọ. <laughs> mo dẹ̀ sọ fọ́mọ yìí o mo sọ fọ́mọ yìí tèmi aládé <laughs> mo sọ mo sọ mo sọ. bọ̀dá ẹ respect ara yín respect yourself okay. ká ní nǹkan tó ní kí n ṣe fún yín ni mo ṣe fún yín ni tí mo tọ́jọ́ yín mo ṣe kí n tọ́jọ́ yín. Ah! ẹ mọ tára yín máa kù sí ní ìṣe banga banga otondo wọ́n ní sí fìlà. èmi ló ń jẹ bẹ́ẹ̀ kí náà ni mò ń ṣe náà. olúwa mi o. èmi kì í ṣolúwa ẹ ah! o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ kí ara ẹ wo bí sórí mo máa release. ẹ sílẹ̀ sí mo máa rìlíìsì ẹ ah! mi ò dẹ̀ fẹ́ déédéé fi ẹ sílẹ̀ mi ní kókó lẹ̀ mi ẹ eh, torí àwọn nǹkan community sọ fún mi ni mo ṣe máa rìlíìsì ẹ pàápàá jùlọ nítorí dẹ̀yìndì ọmọ mi ṣó ti yé màá rí lẹ́sìn ẹ̀sìn. mohammed fi lè ṣe last one fún ẹ kó kìlọ̀ fún ọmọ ẹ níbi tó bá yẹ kó ti gbọ́ kí n má ẹ̀fà rí pẹ̀lú ọmọ mi mọ́ láyé àti láyé tó bá lè mú kó lẹ́yìn kó mú kó o ti gbọ́ tí ó bá jìnnà sí nǹkan tí màá ṣe fún ẹ nǹkan tí màá ṣe fún ẹ. a tẹ kó yà jìnnà ni àrẹ akọ o ti gbọ́ ọfíìsà. àkọsà. ẹ ṣe ń sà. ẹ ń sà. òtóńdò. ẹ ṣe dúró ọ̀làdé jọ̀ọ́ sáà ní nǹkan tó kọ́ sí sílẹ̀ yẹn. Tiwalade ọ̀rọ̀ tó sọ yé mi àmọ́ èmi ti rìnrìn àjò fẹ́ mo ti rìn títí débi wípé mo pàdé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dánidúró èmi ò bẹ̀ṣùgbẹ̀gbà láti dúró tí ò bá kí n ṣe pé ọpẹ́lọpẹ́ àdániwáyé tó tún fún mi ní agbára láti lè padà wálé ìrìn àjò yóò ṣe dá padà o. nígbà tó ti wá padà ọ̀rọ̀ mọ́mí àti dádì wà ń kọ́. kékeré ni ọ̀rọ̀ mọ́mí àti dádì ó ní pé dádì ò lè yàn fún mi níwọ̀n ìgbà tó ti yàn fún dádì náà mi mọ wíṣìn dádì mi kàn fi sọ pé mi ì lè fẹ́ ẹni tí mo mú mi láti fẹ́ dádì mi ò rà sàkọ́tọ́ pé nífẹ̀ẹ́ feelings ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí fúngbà díẹ̀ náà ni a máa borí ẹ̀ àmọ́ nítorí ìwọ tí mo fi ń jà tí o bá ti ń ṣe iyèméjì kò ní sí agbára fíìmù náà láti lè kojú ìjà tí mo ń jà yìí jọ. oyè mi máa rò ó kankan. dẹ̀yìndé ṣé o ṣàṣọ. báyé bá ń jáyé gbígbà bá ń jẹ́ ìgbà èmi ò lè padà lẹ́yìn kí dádì dúró báyìí kí mọ́mì dúró báyìí máa mú ẹ kí tó mú dádì ìwọ ni kó má ṣèyèméjì kó pa ọkàn ẹ pọ̀ sójú kan bí ayé bá ń jáyé bí ìgbà bá ń jẹ́ gbà ìbú ẹ̀yìn náà ni màá fẹ́ mi ò ní fẹ́ lómi yàtọ̀ sí ìyẹn. èmi náà wá ń ṣe ìlérí fún ẹ pé tí ayé bá ń jẹ́ ayé dèndé mi ò ní fi ẹ́ sílẹ̀. láìpẹ́ lóòótọ́ mo jẹ́ kémi máa kojú ìjà tí mo jà fúngbà díẹ̀ náà ni dáàdì máa padà ọ̀dà sáà nǹkan tí mo fẹ́ ṣe tí mo máa jẹun fọkàn balẹ̀ máa jẹun. òfin tó yẹ pé mi nìkan ló wá ọ̀dà oúnjẹ fún tí wò ó jẹ nǹkan. ìfẹ́ ẹ̀ ti yóò kíkọ́ máa wọ ẹ́ bàjẹ́ ebi ò lè pa mí ìwọ máa jẹun kó ṣe lórí mi. bàbá ọlọ ibi tó bá rè bàbá ibi òun bá lọ ó máa bá ọ lọ ibi ò bá rè máa bá ọrẹ èkùrọ́ o lálàbàkù ẹ̀ wá èkùrọ́ o lálàbàkù ẹ̀ wá èkùrọ́ o lálábàkọ ẹ̀ wá I will never let you down. èkùrọ́ o lálábàkọ ẹ̀ wá. I will never let you down. ìfọ̀ òmọ̀lé olówó bẹ́ẹ̀ ni òmọ tálákà o. tó bá gbọ́kàn ẹni yórí la máa ṣe ni. ẹ bá fi mí sílẹ̀ o pẹ̀lú ọkàn mi ẹ jẹ́ kí n tẹ̀lé ọkàn. Ah afẹ́fẹ́ ń o bí jíjà ń ọkàn mi so mọ́ ni onítẹ̀mí máa ní o. ẹjọ́ ẹ má bá ń lè lọ. ìfẹ́ o ayọ̀ àwọn mi. I will never let you down. ìfẹ́ o ayọ̀ àwọn mi ìfẹ́ o ayò ọkọ mi ìfẹ́ o ayò ọkọ mi ọ̀run rán n ó bá lọ ìjìnjà. gbẹ̀ngì nǹkan tí n bá fẹ́ ló gbọ́dọ̀ bà mí fẹ́ ó pọ̀ kan tí mo sọ fún ẹ tí n bá ní mo fẹ́ nǹkan kí ni túmọ̀ lẹ́tọ̀ ṣe kí ni mímu lẹ́tọ̀ tó ṣe mo ń bá ìsọ̀rọ̀ fún mi ṣíyàwó ò ń gbọ́ ẹ̀ ni dúró kí ló ṣe gbogbo náà kí ló gbàgbọ́ta láyà ẹ. dáàdì mo fẹ́ kẹ́ máa pariwo ló dé bá pariwo jù lómọ kan tó lè resort sí. ẹ wo ẹ má fún ẹ hypertension rárá o ní sọmọ kékeré ẹsẹ pè mí ni lójú rẹ fi wò mí náà ókè torí pé mo ti ń gbẹnu lẹ́yìn rẹ fi sọ̀rọ̀ sí mi ẹni ọ káde yẹ kó ẹ ṣàlàyé fún mi ìjọ wo gan ni màá lè fi èkìtì ṣọ̀fura mi kò sí kò tí mo ṣe láyé yìí èyí lè má lànà fún mi màá ní mo fẹ́ jẹun ọmọ ló jẹ báyìí nìkan ṣe fún wa nù. lẹ́gbẹ̀ẹ́ sàn gbé ẹnu burúkú ẹ sọ̀rọ̀ ìwọ ń sọ̀rọ̀ òun sọ̀rọ̀ ọ̀bá ìjáde lẹ́nu ìgbà tó fẹ́ wọ institution bíi báyìí tó sọ fún mi pé skul kan ló fẹ́ mi ò fẹ́ fẹ́ àbí ìyẹn one tó o bá lọ fi aṣọ kan tó o bá nọwọ́ sí báyìí ṣé aṣọ yẹn tó o bá ti mú ṣé o bá ní kó má mú ìwọ èmi wá ń bá wọn sọ̀rọ̀ ìwọ ń warun kì o ò fẹ́ gbọ́ nǹkan tí bàbá ẹ sọ tẹ́mi ò dẹ̀ kọ̀rọ̀ sí bàbá tèmi lẹ́nu. ìtayà sọjà ká ní lórí ọ̀rọ̀ gbogbo ariwo tẹ́ ẹ̀ ń pa yìí kò lè stop èmi o níbi táyé lajú dé ìkẹ́ wá sọ fún gbẹ́fẹ́ máa fẹ́yàwó fún mi láti pé mo jẹ́ dìsébù mo lẹ́nu mo lè sọ̀rọ̀ mo wà good looking níwọ̀n ọgbà tọ́lọ̀ dá mi ẹ wo mi ò kọ̀ láti di ọmọ burúkú lójú nítorí tiwa ládé. bá mi báyìí come back here dẹ́yẹ àwọn bí wọ́n sì máa yìnbọn wọ́n sì máa yìnbọn fún ẹ lẹ́sẹ̀ máa fìbọn fọ́kọ́ pọ́sẹ̀ dànù ni ọ̀dà ẹ́ kí ni. ṣàkóso òun kúnlẹ̀ àbí ṣé kí n sọ pé ó ṣe exercise ni àbí gbogbo ìgbà tẹ́mi àti ọmọ ẹ̀ ti jọ pariwo bí látàárọ̀ òun àánú lébẹ̀ yóò lè kì mọ́ bẹ́ẹ̀ òun jáde ó wá ní ìsìn òun wá jáde wá lọ fún ọlọ́run ṣàánú mi àbí bẹ́ẹ̀ kọ́ kò sí wàhálà wọ́n mú ìhádìí mi wò mí ọ̀ máa fìbọn fọ́ ẹsẹ̀ ẹ̀ ni mo ti gbọ́ mo ti gbọ́ ah èmi èmi kan lẹ́gbẹ́ lọ́wọ́ ṣe báyìí sí kí ni ìdẹ̀ ṣe báyìí sí bàbá tó bí mi lọ́mọ. bàbá wí. bàbá wí. Hmm. ó dà ọmọ yẹn cross path mi ó fẹ́ rí jà mi ó fẹ́ rí pípọ̀ ojú mi pé bẹ́ẹ̀ máa fi ìbọn fọ́ lọ́sọ̀ọ́ mo máa fi ìbọn mo máa fi fọ́ ẹ̀sìn rẹ̀. bó bá yọ ẹ̀rọ abalẹ̀ àjọngọlọ. bó bá yọ ẹ̀rọ abalẹ̀ àjọngọlọ. bó bá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 má ti tún ọlọ́run ẹni. ẹ gbà mí o. ìyá ẹni ọlọ́run ẹni. bàbá ẹni ọlọ́run ẹni. ọkọ ẹni ọlọ́run ẹni. àwọn ẹlẹ́yẹ ló dààmú ayé ẹni o àfi kí ọlọ́run ẹni má fi wá fàyè mu sinimá ilé lálejò ògbóná ó ti jáde ẹ̀ tètè lọ ra sí i. sọlọ́wọ́ olódùmarè ló ń fìyà jẹ nínú ọlọ́run ìyá bàbá àtẹ̀mí tó ń darí ẹni nínú ìgbòkègbodò ayé ìkúnlẹ̀ abiyamọ ilà ń sojú olókoko ìkan sojú olóko wẹ̀wẹ̀ jẹ́ ọmọ ń fòsànlẹ̀ wọn kú wọn sojú òbí rọrùn alákejì àpò iyọ̀ mẹ́ta àgbò funfun mẹ́ta àwọn àwo méje méje lọ́nà mẹ́ta kí ló dé ọlọ́run ẹni ojú rẹ̀ dàda ara ṣe ogun ayé gbẹtọ̀ ọ̀hún níjà lórí tamẹ́ta ìsàlàyé sinimá titun ọlọ́run ẹni a movie written and produced by Àjọkẹ́ Yusuf directed by Wasi Owó Yagausu packaged by Ọláyẹmí Jimoh Yemkem starring Ọláníyà Fẹ̀jà Sanyẹ̀rì Gbẹ́jú Ògúnmọ́lá Ọ̀fíà Fọlábí Abẹ́ní Àgbẹ̀ Kọ́lá Adéyẹmí Àjọkẹ́ Yusuf Ọláyẹmí Jimoh Yemkem Wasi Owó Yagausu Mú ìwà Adéjọkẹ́ Fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́ Ọlámídé Ọdúnládé Àlíkáyọ̀dé Àgb wọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ọlọ́run ẹni kónálà lágbóná jẹnyẹdá jẹnẹjẹnẹ bọ́lẹ̀ ó ti jáde sórí vcd nìkan tètè lọ́ra ti yàn. ẹ jọ lọ ṣé tá a bá kọ́kọ́ deposit twenty thousand rẹ̀ àṣẹ ìṣẹ̀lẹ̀ máa bá ṣe lọ. a lè rí twenty thousand kan náà a lè rí twenty thousand. àjọ ń gbọ́ lọ. ìkùnú gbàgbẹ́ ìdàkọ́jà kan ìjọ̀gẹ̀dẹ̀ ẹ̀múmúná tó ní àríwúlà àkúrí ẹ̀yìn tó ní amáríwú ẹ̀ ò rí gẹ̀ǹgẹ́ tutù lẹ́yìn ó gbóná nu ẹjọ́ lọ́rọ̀ bó bá ń bínú o gbígbọ́n lójú náà kíkún tòjò àtàrí ẹ̀ gàgà mẹ́ta ń lọ́pẹ́ bó bá bó bá mú bó bá yọ àjọ ń gbọ́lọ̀ bó bá rí ẹ̀ ká fún wọn o àjọ ń àjọngọlọ. bí ogun bí ogun bí ogun bí ogun bíjà bíjà bíjà bí ogun bí ogun ni ó bíjà bíjà. ngòrá ni bá dà owó kí kọ̀rọ̀kọ̀rọ̀ àgbà lọ́dún tí bá níjà tí ń gbòde bá bẹ kan oògùn kan ni ojúmọ́ kan àdó kan ojúmọ́ kan ewé ewé kan mo pè ìgbà ewé ló jẹ́ mi bó bá yọ lókèrè pọ́nlé àjọngọ́lọ́ bó bá yọ òjijì ní adébólẹ̀ àjọngọ́lọ́ àjọngọ́lọ́ bó bá yọ bóyá bóyá àjọngọ́lọ́.